Ah, bí a bá wá sáyé àgbọ́dọ̀ mọ́ máa sin lọ́hùn bàbá sì là ń sin lọ́hùn àgbọ́dọ̀ mọ́ máa ṣe àdúrà anábì ní àdúrà ṣíṣe ìjọsìn ní lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn náà olànàbí wa ka àyà kan fún wa yẹnu suratu az-zumar nǹkan bí àyà 60 kí ni tí ọlọ́run ọba báwọ̀ ẹ̀dá rẹ̀ sọ àgàgà jùlọ àwọn tá a jẹ́ mùsùlùmí ọlọ́ni wa qala rabbukum ud'uni astajib lakum ọba tó dá ayé tó ń fún yín níjẹ àti mú tó ní ìsẹ̀mí yín lọ́wọ́ tó ní ìdókù yín gan lọ́wọ́ ọba yìí pàṣẹ wípé ẹ máa pè mí ọlọ́run ẹ máa bẹ̀ mí bẹ́ẹ̀ bá wá ń bẹ èmi ọlọ́run mo máa jẹ́ pé yín mo máa dá yín lóhùn bákan náà ọlọ́ni innal ladhina yastakbiruna an ibadati fayẹ́dìkòlónà jahannama dákiri ọlọ́run ní dájúdájú àwọn tí wọ́n máa ń ṣe ìgbéraga tí wọ́n kì í fi bẹ́lọ́m ọlọ́run ní wọ́n wọnú náà jahannama lẹ́ni yẹpẹrẹ lẹ́ni àbùkù ẹ̀tẹ́ léyìn sọ fún wa wípé léyìn bá wá sáyé ọ̀ràn yàn ni kó máa bẹ́lọ́m kó máa ṣàdúà léyìn bá ṣàdúà kò ní níjọsìn níwájú ọlọ́run ẹni bẹ́ẹ̀ yóò sì máa ṣe kí ni o yóò máa jẹ́ ní àbùkù níwájú ọlọ́m yóò sì máa jẹ́ ẹni ìyà níwájú ọlọ́m torí àdúrà ṣíṣe ohun tí a máa ń ṣe kí ni n tá a máa mú ní ọ̀kúnkún dùn ni a máa mú àdúrà ṣíṣe a máa mú ní tó pàtàkì púpọ̀ bí a bá wọnú súnánú alìmọ́mù Tirmidhi wa sahih alìmọ́mù Ibn Hibban nínú hadith Abi Rayra. láàyè sallallahu alayhi wa sallama anábìnrin laysa shay'un akram ala Allahi min ad-du'a kò sí nǹkan kan tí ó bá bàrà lọ́dọ̀ ọlọ́run nínú tẹ́dà fi sin lọ́run kó dàbí kẹ́dà ó máa ṣàdúà kó máa bẹ ọlọ́run kó máa jírẹ̀ bẹ̀ síwájú ọlọ́run ó fẹ́ mọ̀ sí láyé mi anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ani malam yadu allah alayhi ẹni tí kì í bá bẹ lọ́run ó máa bínú sí i rí ilẹ̀ ti rí wípé ìyàtọ̀ wà láàrin ọba tó dá wa àtàwọn ẹ̀dá tó lọ́n dá ọwọ́ ń ti tó lóhun fi ní bẹ́lọ́ mọ́ àánú ó sì rí pé kò séèyàn tó lè sọ yẹn ní ọba ń tọrọ ìlókù kéèyàn lóhun nídìí nǹkan kan lọ́dọ̀ ọlọ́mọ a béèrè pé kí lọ́lọ́run ọba fún ọ gbogbo ntọ́lọ̀ ní pátá ló ti kó lé ọ lọ́wọ́ àá sọ pé kò sí ntójọ sẹ́niyẹn nídìí àdúrà mọ́ àbí ò nídìí àdúrà mọ́ ẹ bá ní sọ̀rọ̀ jama. ọ̀rọ̀ ẹ̀kọ́ labá débílé ní kìí sọ̀rọ̀ sẹrímónì mo sì wa pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run wọ́n ti pèpè gbogbo tí yóò jẹ́ rọrùn fún wa ara ẹ̀ náà ni tá a fi ń sọ̀rọ̀ tá a fi ń gbọ́ra wa. bí ẹ̀dá bá ní gbogbo tí ọlọ́run fún yàn láyé kó fún bí ò lọ́nà wo ló gbà kí ló fẹ́ tọ́ bá ń dúpẹ́ kó ti dáa fún mi náà kò sí tó kù mọ́ ọwọ́ pé kó mọ́ fún mi gan odidi àdúrà kan ni torí pé kò sí bó re ṣe pọ̀ tó bọ́lọ̀ bá fẹ́ kó bà nújẹ́ báyàn látàrí bó ṣe pọ̀ tó nínú ọlọ́run fi ba nínú jẹ́ kọ́lọ̀ mọ́ ṣerú ẹ̀ ládánwò fún wa gbogbo àwọn tó ti fi ń dùn wá nínú kọ́lọ̀ mọ́ lò nínú iṣẹ́ ìbànújẹ́ fún wa àwọn ìta sì ń tọrọ lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́run kó mọ́sálá ìpínlẹ̀ wa lọ́wọ́ ọ̀rọ̀ ọlọ́run ẹ̀bẹ̀ torí ẹ̀ láyé fífi àdúrà lẹ̀ ẹ̀rí láyé fífi àdúrà lẹ̀ bí ti wù kọ́ máa ìjọsìn tó tóbi tó sí níwájú ọlọ́run bí ẹ̀dá bá ń ṣe ní tó fẹ́ ọlọ́run ó fi lé lọ́wọ́ yóò tún wá gba ládàá pé ó ń sin lọ́hùn ó ń jọ́sìn fọlọ́hùn gbogbo àwọn eléyìí náà nínú àwọn àǹfààní àwọn dáadáa tá a mọ̀ rí níbi kíni o níbi àdúrà bákan náà látara àdúrà ṣíṣe ìtafẹ́ a máa tóni lọ́wọ́ ọlọ́run a sì máa gbé àwọn òkété wàhálà àwọn wàhálà ńláńlá ọlọ́run a máa gbé kúrò lórí ẹ̀dá látara kíni o látara àdúrà kódà tọ́lọ́ ń bá kọ àkọọ́lẹ̀ bẹ́ẹ̀ fún yàn tẹ́lẹ̀ nínú àkọọ́lẹ̀ ọlọ́run àwọn náà mọ̀ pé kò sí tí ó lè yí àkọọ́lẹ̀ ọlọ́run padà àfi nǹkan ẹyọ kan ẹyọ kan yẹn náà làdúrà bí yàn bá tún bẹ ọlọ́run ọba tó ní òní dáa fún yàn tẹ́lẹ̀ á sì tún yí padà pé kó máa dáa fún ni kí láàfi wá sí nǹkan yẹn àdúrà náà ni ó ṣiṣẹ́ ní ìjàmà bákan náà àdúrà gẹ́gẹ́ bá a ṣe sọ a máa gbé bínú ọlọ́run jìnnà sẹ́dà sẹ́dà bá ń bẹ lọ́n bọ́lọ̀ bá fẹ́ bínú sẹ́dà tẹ́lẹ̀ ẹ̀dá ò ní máa bẹ lábẹ́ ẹni tọ́lọ́run ó bínú sí mọ́ bákan náà ó sì máa ń dáàbò bo mùsùlùmí kúrò nínú ìjọra ẹni lójú èyí tó máa ń pa ẹ̀dá run gẹ́gẹ́ bọ́lọ̀ ń ṣe sọ́nu Suratu Zumar lọ́nà innal ladhina yastakbiruna an ibadati sayadkuluna jahannama dakhirin àwọn tí wọ́n máa ń ṣe ìgbéraga fáwọn òní bẹlọ́m ọlọ́run láwọ ọlọ́run ọbó jẹ wọ́n níyà á fi wọ́n sínú náà jahannama tí wọ́n máa bẹ́ńbẹ̀ lẹ́ni abùkù lẹ́ni yẹpẹrẹ. tí a bá wo ní ògbésí ayé àwọn a rí wípé àdúrà ó ṣe tó pọ̀ nínú ògbésí ayé ara wọn sọ alayhi salatu wassalam inú àwọn ànábì ọlọ́run ọba tó pàtàkì ni odidi ṣápítà kan lọ́lọ́run ọba fún ní alukur'an ìyẹn ni pé súra kan ọlọ́run fi jí nkí rẹ̀ bá ṣe ní súrọ́tù yusufu ní súrọ́tù muhammad ẹ́ bẹ́ẹ̀ lárí súrọ́tù yunus quran chapter ten ọlọ́run kọba ní lẹ́kọ̀ọ́ kẹ́ baba náà ti gẹ̀ ànábì ọlọ́run ọba ni tó sì pàtàkì àwọn tí ọlọ́run náà sí bí quran ṣe sọ ó ní wọn less than be hundred thousand àwọn ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún èèyàn lọ́lọ́run rán nẹ́bí Yunus sí Yunus wá jíṣẹ́ fún wọn fá wọn ò gbọ́ tiẹ̀ ọ̀ǹtìgbà tí ọlọ́run bá promise àwọn aráàlú rẹ̀ ní ìyà bọ́lọ́run bá sì máa ń ṣe nìyẹn kó má fi ọwọ́ ìyá ẹ̀ kó má fi gbá wa mú àwàdà wa ni àwọn aráàlú wọn pè é ọ̀ǹtìgbà tí ọlọ́run tó ní kí òjò ìyà wọn sú bójó ìyà wọn ṣe wá sú ànábì Yunus ò dúró kí àná sọ̀kalẹ̀ bàbá bá sá lọ awí fún yín awí fún yín kí wàhálà tó dé o wàhálà tó wá délẹ̀ yìí èmi pẹ̀lú yín kọ́ ni ó jọ jẹ ìyà náà ẹ̀yin lẹ́ẹ̀ dáyà yín jẹ báyìí nàbí Yunus ṣe sákò ń lu fún wọn. toró náà mọ̀ pé ìyà yìí kò sí ń tọ́jọ́ yóò sọ kalẹ̀ gẹ́gẹ́ bí promise ọlọ́run ẹ̀rí gẹ́gẹ́ bí promise ọlọ́run ọlọ́run wá surprise Yunus bóyá surprise àwọn aráàlú wọn náà ẹ̀rìn lọ́nà owó jama lọ́nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni nígbàtí àwọn aráàlú wọn rí ìyà yìí kálukú náà túbá àwọn etí Yunus ń pe àwọn sí àwọn ti jẹ́ pé rẹ̀ báyìí ṣùgbọ́n kí ló fi ń dá tó káwọn fojú rà nẹ́bì tọ́lọ́run rán sáwọn kó lè mọ̀ pé àwọn ti serious àwọn ti túbá kúrò níbi tí ọ̀dá táwọn ń ṣe tó dá tó fẹ́ káwọn ṣe làwọn bẹ̀rẹ̀ sí ni máa ṣe wọ́n bá wá Yunus dì ìtàn bàbá wa máa ń pè yínúsà yínúsà bàbá ti gbọ́ra wa yé yínúsà náà ni Yunus kò sí wàhálà ẹ́ ṣùgbọ́n tá a bá dálẹ̀ ta tán pín bí lárúbáwá bá ti gbé nǹkan ìwà ló yẹ ká gbé yẹ káà náà ti ṣe ń jorí àwọn ara wa tipẹ́tipẹ́ yínúsà yínúsà yínúsà yínúsà kọ Yunus ni bó tilẹ̀ já pé ọmọ tí Yunus ó máa gbà lẹ́yìn ọ̀rọ̀ pọ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n jáfe elédè náà ẹ̀rí náà lákòótán wọ́n rí ànábì Yunus ìyẹn tí wọ́n ń bà wọ́n lẹ́rù pé ẹni tọ́lọ́run rán sí wa táàrí ibo ni ó ti jẹ́ tọ́lá káyà kúrò lórí àwọn èèyàn Yunus nígbà wọ́n ti nígbàgbọ́ sáwọ́ ọlọ́ mọ́ ti ẹ̀rá ànábì tá rán sí wọn mọ́ tá ànábì wọn ti sá lọ ọlọ́run ní kò ṣẹlẹ̀ rí o ká promise ìyà fáwọn aráàlú kan ká wá ká ìyà náà kúrò àfi tàwọn aráàlú Yunus yìí nìkan náà ní number one ọlọ́run yìí ṣe bẹ́ẹ̀ níjọ́ tọ́lọ́run bá promise àwọn aráàlú kan ní ìyà tí àyẹn bá ti ń bọ̀ yóò sọ̀kalẹ̀ dandan ni ọlọ́run ní ṣùgbọ́n aṣàánú àwọn aráàlú Yunus nígbà wọn tó bá káyà náà kúrò lórí wọn anábìwá Yunus alayhi salatu wassalam ọlọ́run ọba wa lúgọ̀dẹ̀ òun náà níbi tó no expect torí wípé àwọn ànábì ọlọ́run ọlọ́run fẹ́ kán máa ní over confidence nínú òun ọlọ́run ó ní pé ìgbọ́kànlé ìgbáralé tó lápẹẹrẹ ọlọ́run request ẹ̀ lọ́dọ̀ àwọn àbí ọlọ́run so yìí bá ṣàkíyèsí pé bóyá trust ẹ̀ ìgbọ́kànlé ọlọ́run ọba rẹ̀ ó fẹ́ yẹgẹ díẹ̀ ọlọ́run á kí ni o á fún ní ìbániwí á fún ní ìbániwí kódà mọ́ ti já nábì ọlọ́run ọba yẹn ọlọ́run pa wọn wí á já wọn pàṣẹ ìláyíláyé rẹ̀ ṣerú ẹ̀ mọ́ ìtumọ̀ ẹ̀ nìyẹn ọlọ́run ṣe bẹ́ẹ̀ fọ́pọ̀lọpọ̀ àwọn àbí ọlọ́run ànábì wa Musa àti nínú sáà ń sọ̀rọ̀ yìí nígbà tí ìyà kalẹ̀ ẹni tọ́lọ́run ò bá lẹ́ni ìyà ẹ̀dá yóò jẹ́ ìyà jọba kò ní jìyà kí wọ́n ní wọ Yunus ń sá fún ìyà yìí sí láì gba permission lọ́dọ̀ èmi ọlọ́run ọlọ́run wa recognize Yusuf bí ẹni tó sá ẹrú tó sá mọ́ ọ̀gá rẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ pé lè sá mọ́ ọlọ́run ara yọ sí ọlọ́run jẹ́ káwọn aráàlú rẹ̀ ó jìyà torí àwọn náà gbọ́ Yunusu wa gbá yọ̀ǹda kó tó sá fún yà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run wa fóònù náà ní sáìsì ẹ̀ nínú yà bóòlù ó ti wá jẹ́ jẹ̀mọ́ ó wọ ọkọ̀ ojú omi náà ní láti sá kúrò nínú ìlú kó máa sá lọ sílùú ọkọ̀ ojú omi tó wá wọ̀ ó wá fẹ́ dànù lágbani ọlọ́run wa fi yé ẹni tó ń wa ọkọ̀ ojú omi pé ẹrú kan ti sá mọ́gà rẹ̀ lọ́wọ́ ẹrú kan ti ya ìyàkuyà bọ́gà rẹ̀ lọ́wọ́ ẹnikẹ́ni tó bá wá jẹ́ nínú yín kó tètè bẹ́ sómi o kí gbogbo wọn má dànù ọba tó ní wa ń wa báyìí kátó wí fọ anabi Yunus onáwọ́pò ní afira ọ̀yá máa bómi lọ ànábì ọlọ́run la ilaha illallah ẹ ń sórí omi báyìí ẹja kan ló gbé ẹja tó tóbi bí ẹ Yunus mi ọlọ́ni fi sùlùmọ́ ti ń sàlá Yunus wa wà nínú òkùnkùn mẹ́ta òkùnkùn nú odò òkùnkùn nú omi òkùnkùn nú ẹja àti òkùnkùn ti orí ilẹ̀ bílẹ̀ bá sú ilẹ̀ mẹ́ta òkùnkùn mẹ́ta ni yóò máa jẹ́ ti Yunus òkùnkùn pínlẹ̀ ti sú òkùnkùn sàlẹ̀ omi torí sàlẹ̀ omi máa ń dàk borí omi náà sì máa ń dàk ẹnìkan ò sì mẹ́ja tó gbé Yunus wà ọlọ́run bá wa ń sọ̀rọ̀ ẹ̀ fún wa nù sórọ́tù sọ̀fáàtì. Quran chapter 38 eight kí lọ́lọ́run ọba sọ ọlọ́run ní falawla annahu kana minal musabbihina lalabisa fi batnihi ila yawmi yub'athun ọlọ́run ní tí ò bá sí pé Yunus rántí àwọ̀ ọlọ́run ó bẹ àwọ̀ ọlọ́run àbá dìsáìdì pé kó máa bẹ nínú ẹja yẹn tálùkìyàmọ́ òfìdí ọlọ́run ní agbára rẹ̀ Yunus ò ní kú ẹja yẹn ní ò ní yóò sì máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí èdè àsọdáwà náà ń sáyé yìí ẹ̀rí gaba ìjàmà Yúnúsù dèrè àwọn èèyàn ti ṣe ayé kan tó bí Jésù kan tó bí ẹran Ìsá èyí tó dọlọ́run àpàpàǹdodo fáwọn èèyàn kan lásìkò ìlú ìmọ̀rú ọlọ́run táwọn èèyàn kan tó ń ságbà rẹ̀ sọ́lọ́m nìyí yẹn ìsọlọ́m mọ́nu ọlọ́run tó bá tó ń lẹ́gbọ̀n yẹn ìsọlọ́m Jésù ní ní Musa fi ságbà rẹ̀ bóyá ló lè less than bí one thousand years kìí ṣe pé bá a ṣe máa ń sọ pé Musa Isa Musa kú láyé Isa kan tẹ̀lé no kódà wọn àjọ sáyé nítorí pẹ̀lú àwọn Solomana Suleimana àwọn Dáúdà sanfi tó ju Isa lọ àwọn ẹ̀gbọ́n rẹ̀ fífi nìyẹn bàbá bàbá gan pẹ̀lú bàbá bàbá bàbá bàbá tó bá ní bàbá ni wọn ò jẹ́ àní bàbá àwọn bàbá ìyá rẹ̀ ẹ̀ pé irú ọlọ́mbà ni ó yẹ kéèyàn fura sí níjọ́ àwọn Yunus sáyé kò sí ní jẹ́ Jésù láyé mi ò mọrú ọlọ́mbà ni ọlọ́mbà kìdí àìmọ̀ ṣe sí wa o gbogbo ọmọlẹ́bí wa tọ́lọ́n ti kìdí ẹ̀ sí ọlọ́mbà ni dá wọn padà sílé àánú tó tó o sí torí ẹ̀ ń gbọ́ ọlọ́run ròyìn wọn nù Suratul Fatiha wọ́lá dọ́ọ̀lì àánú náà lọ́lọ́run fi ròyìn wọn ọlọ́run kò bá ní sẹ́rí wọn padà wálé. abalo ababo jama anabi Yunus alayhi salatu wa salam ní láwùlà annahu lalabisa fi batnihi ila yawmi yub'athun Yunus ò bá máa bẹ nínú ẹja àbá dísáìdì kó máa bẹ nínú ẹja tálkì yá máa fi dé ṣùgbọ́n gbà tó bí àwa ọlọ́run ọlọ́run ní fanabatnahu bil ara wa huwa saqi àwa ọlọ́run pa ẹja láṣẹ pé kó lọ pọ̀ sí etí odò ẹ̀rí batna alayhi shajaratan min yaqtin ọlọ́run ní etí odò tó pọ̀ sí náà làwọn koríko yaqtin ibẹ̀ ló ti jáde ẹ̀rí ó pọ̀ síbẹ̀ ó wá dàbí ọmọ òpó lò afẹ́fẹ́ wá fẹ́ sí òun ràn sí kí ẹ padà wá dàbí ti èèyàn tó wà nọ́mà láì ṣe òpó lò ọmọ mọ́. àdúrà tí Yunus wá ṣe ń jọ́nà ọlọ́run òun lọ́lọ́mọ bá Allahu subhanahu wa ta'ala ó pè wá sákìyèsí ẹnu suratul anbiya Quran chapter twenty one nǹkan bíi àyà seventy uh, eighty seven sí eighty eight ọlọ́run ní wọ́tà nùún ọlọ́run níbẹ̀ ni bàbá ẹlẹ́ja láti gbà ní ló dirí pé ọlọ́run bá sọ̀rọ̀ Yunus ń gbọ́ bàbá ẹlẹ́ja látara ń tó ṣe ọlọ́run nígbà tí ó bínú fi àwọn aráàlú rẹ̀ lẹ̀ pé ẹ̀yin kìíní yìí apèyí pèyí ẹ̀gbọ́ ẹ̀gbà ìyá ọlọ́run ọba bòyí ní sá lọ fàzọ́nà alanagidara alẹ́ ọlọ́run ní sóun rò wípé báwo ọlọ́run bá fẹ́ sẹ́ǹdì ìyá sóun náà ìyá yẹn ò ní bá ni àbípa ọ̀wọ́ ọlọ́run ò ní ka tó fi wá sá ìyẹn mo ń gbọ́ instruction ẹni tó bá jọ ga rẹ̀ ẹ́ àmọ̀ràn àṣẹ ẹni tó bá jọ ga ẹni nì nígbà tó ti wá dúró gbámọ̀ràn èmi ọlọ́run pé ṣé kan sáàbí ọmọ sàtọ̀ fi sá èyí tó ṣe sáìsì rẹ̀ nù yà á wà fún ọ tó bí tànàbí Yusufu nù láì bá jẹ́ bẹ́ẹ̀ Yusufu òṣìṣẹ́ lọ́n lọ́nà míì kọjá abẹ́ nì bí tó bá ń fọ́ ìyà ní sọ́mọ̀ tó bá ń ju bí ìgbà téèyàn ń jùlù bọ́ tí ò bá ní ṣe déédéé orí rẹ kò ní ṣe déédéé orí rẹ bọ́ bá sì kọ́ léerin underground tó lọ kọ́ sínú lẹ̀ táwọn ọlọ́run bá ń fọ́n ìyà ní sánmọ̀ tábà ní yóò lè bá ọ bí yóò ṣe bá ọ ó yé àwa ọlọ́run ẹ fi yókù lẹ̀ fọ́ ọlọ́run ọba yín ni ẹ gbára lé ọba yín ni ẹ máa bẹ̀ ẹ má tira yín kọjá kí ẹ tún lọ tira yín bá ìyà ọ̀kadà lẹ́lẹ́ fẹ́ sá fún ẹ má lọ kó sẹ́nu tírélà ọlọ́run fi tan Yunusu dé sọ fún ẹnìyẹn ọlọ́run ní fanáà dàbí zulumat allah ilaha inta subhanaka inni kuntu minaz zalimin akókò òkùnkùn òkùnkùn kíni jama òkùnkùn orí ilẹ̀ kíni tó wá sọ onímọ̀jáde pé kò sí ẹni tó yẹ a máa sìn láyé máa fèrè ọlọ́run dájúdájú èmi Yunus ńkọ́ mo ti ṣe àbòsí fún ẹ̀mí àmì o ọlọ́ni fastajabnahu wa najjaynahu minal gam bó ṣe ń sọ gbólóhùn ní bẹ́ẹ̀ làwọn ọlọ́run ọba jẹ́ pé ẹ̀ agbàdúrà rẹ̀ àwa là kúrò nínú gbèkùn kúrò nínú ìnira tí Yunus wà nínú ẹ̀ eléyìí òun làwọn tí wọ́n jẹ́ mùsùlùmí béèrè lọ́wọ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pé gbólóhùn la ilaha anta subhanaka inni kuntu minaz zalimin ṣé Yunus nìkan ló ní ni Yunus nìkan ni ó máa wúlò fún ni rẹ Muhammad rẹ ànábì àbí fún gbogbo wa lápapọ̀ wọn là nàbì ní ẹ̀ka àyà yẹn ẹ̀ka síwájú ẹ̀rìn nígbà wá ká iwájú kí n la bá ń bẹ̀ àrí ìpọ́lọ́wọ́n bá ní wa kazalika nunjil mu'minin báyìí làwọn ọlọ́run ó ṣe máa la gbogbo ẹnikẹ́ni tó bá ti lè gbà wá ọlọ́run ọba tọ́ ẹni yẹn gbọ́dọ̀ láwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan àbáwọn ọmọdé ẹ̀mú ti ń bọ̀ wáyé láti pè bàbá ti pè tá a ṣe ń bẹ lọ́hùn ká fàyà wa balẹ̀ gbogbo ń tà ń fẹ́ fi lé wa lọ́wọ́. alákọ̀ọ́kọ́ nu ẹ̀kọ́ èyí tó pàtàkì fẹ́ni tí ó ló ń bẹ lọ́n òun náà ni pé an yakuna ad-da'imu wahidan lillahi tabaraka wa ta'ala wa dhalika fi rububiyyatihi wa fi uluhiyyatihi wa fi asma'ihi wa sifatihi ẹni tí yóò ló ń bẹ lọ́n tó fẹ́ kí ọlọ́run kó ṣe oore òríjínà fóun yàtọ̀ sí kọ́lọ́run sórí ẹ̀dẹ́ fóun ẹ̀rí pa gbọ́njú lọ́nà bàbá wa ńlẹ̀ Yorùbá wọ́n mọ̀ sí ládùúgbò àpọ́lọ́ mọ́ sórí ẹ̀dẹ̀ fún wa kí ni ìtumọ̀ orí ẹ̀dẹ̀ ó dàbí ìgbà táwa náà fẹ́ mẹ́kúté táwa gbé àti pé àwọn kẹ́ni tó fi mẹ́kúté ti jẹ gọ́ọ̀mù táwa fi ẹja kan sáàrin rẹ̀ ẹ̀rí bá ṣe èkúté mi lóore bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ ló já ẹja sí àṣẹ lóore orí tá a sì ṣe fún tó bá ń jó orí ẹ̀dẹ̀ ni yẹn èso òrìjínà oore èkúté ó jẹ́ yóò gbọ́jọ́ fún èyí olùbá gbọ́ mi yé jàmọ́ àwọn míì tí ò lo gọ́ọ̀mù ni wọ́n wá nǹkan tẹ́kùté lè jẹ tẹ́kùté láìkì àwọn àpò pọ́ìsì kan mọ́ àbáṣe lóore bá nà èkúté ó at the same time yóò jẹ mọ́jèlé kan bẹ́ẹ̀ ni gbogbo orí ẹ̀dẹ́ tọ́lọ́mùbá ṣe fẹ́ dà kọ́lọ́mọ̀ sórí ẹ̀dẹ́ fáwa sẹ́nikẹ́ni tí yóò bá máa ṣàdúà tí yóò sọ padà gbà yàtọ̀ sádùà ìgbàdùà orí ẹ̀dẹ́ làbúdà ń yàkún nà mú wàhídàn ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ jẹ́ni tó nígbàgbọ́ sọ́lọ́hún tó ṣe ọlọ́run ọba láṣọ tí ò mórogún pẹ̀lú ọlọ́run tí ò ṣẹbọ pẹ̀lú ọlọ́run tí ò ṣẹbọ orí ahọ́n tí ò ṣẹbọ nú ọkàn tí ò ṣẹbọ tá a máa ń fẹ́ kára ṣe tó nígbàgbọ́ sọ́lọ́run ọba fi rúbọ bí iyẹ́ tì nínú kíni jàmọ́ nínú ntọ́lọ́run ọba máa fi ń jẹ́ ọlọ́run ọba wọ́n fi ròyìn iyẹ́ tì tó nígbàgbọ́ sọ́lọ́run ọba látara sí ọwọ́ tiẹ̀ gangan tí ò sí nǹkan míì lẹ́yìn ọlọ́run wọ́n fi asùnmọ́ yìí wọ́n sì bá àtẹ̀ ẹnìyẹn gbọ́dọ̀ nígbàgbọ́ sí orúkọ ọlọ́run àti ìròyìn ọlọ́run ẹnikẹ́ni tí ò bá ti nígbàgbọ́ sọ́lọ́run nínú orúkọ ọlọ́run ìròyìn ọlọ́run àti sí ọlọ́run àti sí ọlọ́run tó bá ló ń bẹ lọ́nbọ́ lọ́nbá fún ní ti ń fẹ́ ọlọ́run sórí ẹ̀dẹ́ fún ni o ọlọ́run sórí ẹ̀dẹ́ fún ni wọ́lá tó mọ́jẹ̀mú tọ́lọ́run fúnra rẹ̀ gbé nìyẹn pẹ̀lú ẹni tí ó máa ṣàdúà tó ń ọlọ́run ọbó gba àdúà rẹ̀ òun náà ni pé irú ẹni bẹ́ẹ̀ ń kọ́ làbúdà ń yà fún nàmú mi nàmú wàhídàn ẹni yẹn ó gbọ́dọ̀ nígbàgbọ́ sọlọ́m ó sì sí ọlọ́run ọba láṣọ tí ò bá ti lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọ̀la ìbọ́lọ̀ bá fún lóore nàìjíríà ìyá tí ó tara ẹ̀ bọ́ yóò ju ìyá ọmọ áfíríkà lápá. ọlọ́run ọba sọ nínú Suratul Baqara Quran chapter two verse one eighty six kí lọ́lọ́run ọba ọlọ́ni wà ìzà sàálàkà ìbáàdì àní fa inni qaribun ujibu dáwàtà dáì ìzà dàáni fàlìyàstẹ̀jìbú lí wàlìyùmínú bí làálàhùn yarshudun ọlọ́ni tí wọ́n bá ń béèrè lọ́wọ́ rẹ Muhammad nípa èmi ọba tó dá wọn ṣé mo súnmọ́ wọn ni kán fi ohun ariwo pè mí ṣé mo jìnnà sí wọn ni kán fi ohun ariwo pè mí àbí mo súnmọ́ wọn kán bá mi sọ jẹ́lẹ́jẹ́lẹ́ sọ fún wọn pé inni qaribun èmi ọlọ́run ọba súnmọ́ wọn ewé làbúrò máa pariwo sàdúà ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ insha Allah inni qaribun èmi ọlọ́run súnmọ́ wọn pẹ́kípẹ́kí ujibu dáwọ́ta dáhìn ìdàdà áàní mo ti á súnmọ́ wọn nìyẹn ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ̀mú ti mú ẹ̀yin náà sì pé ẹ gbogbo nǹkan pẹ̀lú mọ́jẹ̀mú ni bá a bá ti fọ̀ fíìlì mọ́jẹ̀mú ọlọ́run ọlọ́run fọ̀ fíìlì mọ́jẹ̀mú tiẹ̀ náà fún wa ọlọ́ni fàlíyẹ́sẹ̀ jí búlí ẹ máa jẹ́ pé èmi ọlọ́run bẹ́mi náà bá pè yín ẹ mọ́ máa fa tìkọ̀tìkọ̀ tí tèmi ọlọ́run ọba bá ti délẹ̀ lẹ́ni wọn wá fokùn wọ́ kálukú wá ń lè bàbá wa kan lórí ìjòkó ni gbogbo wọn dáadáa tọ́lọ́run ṣe fún wọn kọ́lọ́run mọ́jọ bàjẹ́ ara káràmásìkì ọ̀rọ̀ ọlọ́run náà ni bá a sì mọ wá káràmásìkì ọ̀rọ̀ ọlọ́run lọ nìyẹn ní gbogbo àwọn àyèkáyè torí ọlọ́run ó máa káràmásìkì tiwa náà kò ní já pé jẹ́ ń ṣe tán ilé ìtàn tí ó ṣe tiẹ̀ bẹ́ẹ̀ bá ṣe kọnú ọlọ́run sí bẹ́ẹ̀ lọ́lọ́run sì máa kọ sí yín náà fọlíyẹ́ stage ibu ọlọ́run yẹn máa dé ní ọlọ́run náà lóhùn bẹ́ẹ̀ bá kẹ́kẹ́ mi náà máa dá yín lóhùn bẹ́ẹ̀ bá wá ń yára dá mi lóhùn náà máa yára dá yín lóhùn wọ́n mú mi nú bí ẹ̀sìn nígbà mi ọlọ́run tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ làálàhùn yarshudun àtọ̀ yín sọ́nà abẹ́rẹ́ yín ò máa lọ kọ́nà òkun ó tó dín ẹ̀ máa gorí odò tán bá faraó so mọ́jẹ̀mú àkọ́kọ́ tó pàtàkì fáwa tí a máa ṣàdúà tá a sọ pé a fẹ́ kọ́lọ́ngàn ọba kó gbàdúà wa náà ni ká tún ìgbàgbọ́ wa sí sọ́lọ́ngàn ọba tá a ní. tẹwárí ọ̀rọ̀ gbàgbọ́ ìsọ̀rọ̀ pa ti jẹ́ mùsùlùmí ó ti tán bẹ́ẹ̀ o wàláì ọ̀rọ̀ gbàgbọ́ jù bá ń lọ. àwọn sọ̀hábà nàbì kọ́lọ́ngàn ọba ni fọ̀rùn kẹwọn wọ́n ní àwa kọ́ ọ̀rọ̀ gbàgbọ́ ká tó mọ kùránì kà lọ́dọ̀ ń ṣe ọlọ́run pépọ̀ sí ọ̀rọ̀ gbàgbọ́ àwọn tí wọ́n bá nábì sáyé ànábì kọ́ wọn special ni not that pé wọ́n kàn believe pọ́n ti jẹ́ mùsùlùmí ọ jẹ́ mùsùlùmí náà pọ́n ti lọ jẹ́ mùsùlùmí nìna ẹ tún ní ìdíkẹ́ tún kọ́ ọ̀rọ̀ gbàgbọ́ lọ́lọ́run fi máa ń pè wá láàyè mi ní al-Qur'an al-Karim ọlọ́ni ya ayyuhal ladhina amanu akọ̀yìntẹ́ ẹlẹ́ nígbàgbọ́ sáwọ́ ọlọ́run ọba àmínú ẹ tún gbọ́ that is ní tẹ́ declare pé jẹ́ ẹ lọ mọ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ dáadáa tó ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lénìí yóò mọ kílèmù jẹ́ mùsùlùmí ṣùgbọ́n pápápá ń tàn jẹ́ mùsùlùmí lé lórí nínú ọ̀rọ̀ gbàgbọ́ náwa rọ́bìnà wọn náwa mọ̀láhìkátìhì wà kótóbi wà rọ́sùlẹ̀ wà lẹ́yìn ọmọlẹ̀ ákìrì wà kọ́dàr níbàámu sí ìgbàgbọ́ sọ́lọ́n ọba ìgbàgbọ́ sáwọn òjíṣẹ́ ọlọ́run ìgbàgbọ́ sáwọn àwé tọ́lọ́n sọ̀kalẹ̀ ìgbàgbọ́ sí kádàrá ìgbàgbọ́ sí yọ̀gbẹ́dà kéèyàmà gbogbo àwọn nǹkan yìí kò yí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí mùsùlùmí tí ò bá rèé kò sígbà tí ò ní ṣe tí wọ́n ní ó mọ̀ ṣe wọ́n ní ó mọ̀ ṣe bọ́ yóò ṣe bọ́ wọ́n ní ó mọ̀ ṣe kèfèrí yóò ṣe kèfèrí èyí tá à ń lórí ahọ́n ni èyí tá à ń nú ọkàn ni èyí tá à ń látara ṣe ara ni torí ẹ̀ la fi ní bùkátà sí ká ní àwọn àyè ká sì rí àwọn àfáà tí wọ́n á gẹ́sì rẹ láti máa kọ́ wa ní ọ̀rọ̀ gbàgbọ́ láti kọ́ wa ní ọ̀gbọ́ ká wá àwọn àyè tí a ṣèkìnnìyàn tán yìí ó ti mọ benefit ibi tó òun náà làwọn ọlọ́run tá a mọ̀ sáwọn mọ́sálásí wa káwọn tí wọ́n jẹ́ àǹfà wa kan try láti rescue àwọn mùsùlùmí àwọn kankan bẹ tó jùrún lọ fífi o òun náà lọ̀rọ̀ gbàgbọ́ tá à ń sọ yìí irun tẹ̀lé ọ̀rọ̀ gbàgbọ́ ni àwẹ̀ tẹ̀lé ọ̀rọ̀ gbàgbọ́ ni ájì lílọ tẹ̀lé ọ̀rọ̀ gbàgbọ́ ni bí wọn bá ṣe gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí dígbàgbọ́ rẹ̀ ò bá lójútùú ọwọ́ kan lọ́wọ́ da gbogbo ẹ̀nù tí ò ní bojú wo kọ́lọ́mọ́ ṣe wá ní aṣiṣẹ́ ṣòfò o torí àwí ìta wí yìí ni kádùá wo lè máa jẹ́ tẹ́wọ́gbà ọlọ́run fúnra rẹ̀ ló ṣe ìgbàgbọ́ ní mọ́jẹ̀mú kó n sórí ẹ̀dẹ́fẹ́dà anybody tí gbàgbé ọba lójú tọ́lọ́n bá kọ́lé ogún fún tó rẹgbẹ̀rún mọ́tò fún ọlọ́run sórí ẹ̀jẹ̀ fún un. tààrà ẹ̀ jáde yóò burú ju tọ́lọ́n gbélé lọ́wọ́ lọ ọlọ́run kò mọ̀ ṣerú ẹ̀ fáwọn láéláé tábàfẹ́ká dùn àwọn ọmọ ọgbà Allah ti jẹ́ kí ni o falyastajibu li walyu'minu bi àmọ́ jẹ́ pé ọlọ́run á sì ṣe kí ni o á tún ìgbàgbọ́ wa ṣe sí ọba tó dá wa àti wa eléyìí jẹ́ mọ́jẹ̀mú àkọ́kọ́ nínú àwọn ọmọjẹ̀mú mi bẹ́ẹ̀ dábàá fẹ́ kọ́lọ́ mọ́ gbàdúrà kíákíá òun náà ní kíni o asalallaha subhanahu wa ta'ala bi asma'ihi alihusna wa sifatihi alihula kí ẹ̀dá máa bẹ lọ́n pẹ̀lú àwọn orúkọ ọlọ́n àti àwọn àròyìn ọlọ́n yáni an yatawassal ila Allahi azza wa jalla bi asma'ihi wa sifatihi inú téèyàn fi máa ń ṣe àtẹ̀gùn lọ sọ́dọ̀ ọlọ́n tádùá ẹ̀dá fi máa ń tètè gbà tó dàbí orúkọ ọlọ́run àti ìròyìn ọlọ́run ọba òsì ọlọ́run fúnra rẹ̀ ló pa wá láṣẹ nínú sórọ́tù al-Maida Quran chapter five ọlọ́run ní ẹ̀yin tẹ́ ń ọba gbọ́ lótìtọ́ àti lódodo ẹ bẹ̀rù ọlọ́run wàbùságù ìkankan tẹ́ fi mọ jírẹ̀ bẹ̀ síwájú èmi kí a ka sọ síwájú èmi ọlọ́run kí n lè mọ ṣe ń tẹ́ fẹ́ fún yín ibẹ̀ yẹn làwọn afáàtì mú alùwàsílà alùwàsílà bẹ̀rẹ̀ náà ti máa ń sọ àwọn àǹtí wa àwọn ìyá wa náà ló ilẹ̀ ìjàmbá àwọn yorùbá bàbá ti sọ lóko lárúbáwá àbàjẹ́ túrú dálẹ̀ títí wá ni ẹgbọ́ wòsíìlà kò sí wòsíìlà wòsíìlà ni àlùwòsíìlà tù ẹ̀rì kèésì sọ pé ebú débi tẹ́yàn kan máa sọ pé wọ́n ń kí ọ̀la gàjà kí ló burú ń bẹ̀ èèyàn kan ní jẹ́ fúláwà tó burú kéèyàn jẹ́ fúláwà yorùbá máa jẹ́ bọ́tú wọ́tà ọlọ́run ọ̀kan ṣùgbọ́n ìwọ́kọ̀ tó dáa jù lọ wà lè sọ ọmọ kéèsì ọ̀tọ̀ nìyẹn alùwàsílàtú ohun tí ọlọ́run ọba fẹ́ ká máa ṣe fún ọlọ́run ni kọ́wọ́ wá lè tó ń tà ń fẹ́ tẹwárí téèyàn fi máa ń sàkàsọ̀ síwájú ọlọ́run tó dàbí orúkọ ọlọ́run àti ìròyìn ọlọ́run òsì yẹn lọ́wọ́ bá sọ́nù sórọ́tù al-A'raf Quran chapter eight one eighty ọdẹ̀hún bí ha tó da ẹ máa fi àwọn orúkọ yìí pe èmi ọlọ́run ẹ̀rí kọ́rọ̀ àdúrà fi orúkọ yìí bẹ èmi ọlọ́run wàtàrù lẹ́tínà yúlẹ̀ ìdúnà fi asma'i sayujisauna bima kanu yasnaun ọlọ́ni ẹwà jìnnà sáwọn tí wọ́n ń ṣe pátìrì pẹ̀lú orúkọ ìmí ọlọ́run torí pé mi ọlọ́run ó san wọ́n lẹ́san látara tí wọ́n ń ṣe tí ọ̀dà inú ìṣepátipàti pẹ̀lú orúkọ ọlọ́run òní kéèyàn má máa fi orúkọ ọlọ́run bẹ lọ́hùn bẹ́ẹ̀ni kéèyàn má máa fi orúkọ ọlọ́run bẹ ọlọ́run ẹni bá fẹ́ ká dúẹ̀ ó máa gbà a máa mú orúkọ ọlọ́run a máa fi bẹ ọlọ́run ó pàtàkì púpọ̀ jàmá tá má béèrè lọ́wọ́ yín bí kálukú yín ṣe jòkó ìpè ta lórí ẹ̀ burú jù nínú àwọn ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá tálẹ́ fi ṣe nọmba one ẹ sọ̀rọ̀ nígbọ́ aṣ-ṣaitan lónìí òpin pé yóò bàjẹ́ fún èèyàn láyé kò lè bàjẹ́ fún èèyàn tí bó ṣe bàjẹ́ fún ṣètánì lọ ṣètánì náà nọmba one onílérí burúkú nọmba four bọ́dé bó ṣe á burú fún tó nìjàmá níjọ́ tí ó bẹ̀rẹ̀ eré burúkú rẹ̀ ó lò kan nínú orúkọ ọlọ́run ó fi ṣe kí ni o ó fi bẹ ọlọ́run bóyá ìrẹsẹ̀ burú tó ọlọ́run dẹ̀ fún ní tó fẹ́ tátó wá sọ àwa torí wa ò burú <laughs> tọ́lọ́run ò sì ní jẹ́ ó burú láéláé tábà wá mú orúkọ ọlọ́run àwa torí wa ò burú tá a fi bẹ lọ́run tẹ́wọ̀n pé yóò tún da ju bá a ṣe ń fẹ́ lọ bẹ́ẹ̀ ni àwíwẹ̀ kan nígbà tó rí ṣètánì burú bó ṣe burú nì ó wá mú kan nínú orúkọ ọlọ́run ó fi bẹ lọ́run nítorí kọ́lọ́run àti pé káti ẹ̀ lọ jìnnà gan-an kí ni tó fẹ́ yọ náà lọ́hùn kó tó morúkọ ọlọ́hùn kó tó fi lọ́hùn kí ló ní kọ́lọ́hùn fún un. mi o ẹ̀mí gúngùn tí ó lẹ́bù ẹ pé ẹ̀gbọ́n ló jẹ́ fún bàbá wa ádámà bẹ́ẹ̀ ni kọ́ ó mú mi ayé ádámà ó ádámà kọ́lọ́hùn gbàtọ́lọ́n fẹ́ àlákà rẹ̀ pé èrè ọlọ́run ọba mi o ádámù yìí àtàwọn tí ó mọ̀ jáde látara rẹ̀ àti ìrandíran rẹ̀ láéláé ẹ́ mọ̀jẹ̀ ń kú títí táwọn ò fi parẹ́ láyé táwọn ò bá tí ì kú tán mọ̀jẹ̀ mi kú ọlọ́run ṣe kíni ọlọ́run sì máàkì ẹ̀ fún un pé bọ́ ti fẹ́ kó rí bẹ́ẹ̀ fún ẹ kó máa rí bẹ́ẹ̀ èṣù ò ní kú ọ̀tìgbà tí ò bá sáwọ àtàwọn àrọ́mọdọ́mọ wa láyé mọ́ ló kù ẹ̀mí ẹ̀gún ọkọjá sísọ ẹni tí ó ṣe káǹtì yí ẹ̀ fún bàbá ẹni tí ó ṣe kàlẹ́ndà náà bàbá bàbá rẹ̀ ò tí ì dáyé níjọ́ ṣe ìtàn ètè ń bẹ̀ tani ó kakuléètì ẹ̀ ọlọ́run ló fún bẹ́ẹ̀ mí gbogbo tó lọ sòṣe ọlọ́nkàn sí lẹ́mí gbogbo tí ó bá yà tán ni ṣùgbọ́n lo gbólóhùn kan gbólóhùn tó lò náà la fẹ́ lò nínú orúkọ ọlọ́run òun náà ni kẹ́límọ́tò arọ́bù rọ́bù arọ́bù rọ́bù rọ́bù ismọ́n ní asma illah orúkọ kan ní orúkọ ọlọ́run nígbà èso tí ó wà bẹ lọ́n ó ní rọ́bì bímọ àgùwá ìtánì rọ́bì ó rẹ́kọ́gnáìsì ọlọ́run bí ọba tó dà yàrá ó túmọ̀ sí pé ọ̀nà tó ń gbà ṣe kèfèrí túmọ̀ fún yẹn títí àwọn kalmas àwọn sanlẹ́nì àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ò gbá rọ́bù rárá ẹ́ ọlọ́ọ̀kùnrin <laughs> ṣètánì ọlọ́run bí ọba tó ní rọ́bì o oh, my lord my creator ọba tó dá mi ọba tó ń ṣèjẹ́ sí mi fún mi ọba tó ẹ tó níṣẹ́ mi mi lọ́wọ́ ìtumọ̀ rọ́bù nìyẹn. ẹ wá rí orúkọ ọlọ́njẹ mọ́ ló kọ rárá at least ó ló kọ tí ò less than be ninety nine ó kọ ọlọ́run ju ninety nine lọ. ṣùgbọ́n tí akéré yan yan àárín ninety nine fún orúkọ ọlọ́run gẹ́gẹ́ bá nàbí wa muhammad sallallahu alayhi wa sallam ṣe sọ fi hadith abi hurairah inú sahih bukhari wa muslim anabi inna lillahi tis'atan وتسعين اسما من أحصاها دخل الجنة وفي رواية عند المسلم ومن حفظها دخلها anábì ní ọlọ́run ò قرر kọ rárá ó ní anybody tó bá há sórí àbẹ́ anybody tó bá gbà á gbọ́ tí wọ́n fi ń bẹ lọ́n tó sì há sórí ẹni bí ó wọ àlùjànnà ọlọ́run ní orúkọ mọ́kàndínlọ́gọ́rùn. sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ yìí tí a máa ń rí sáà ibo máa ń tà fún wa káàkiri nì ìyẹn ò lálàáfíà ẹ̀kọ́ eh, lálàáfíà rọwọ́ wàlí imáàmù Tirmidhi àǹtọ̀rí kìlì imáàmù al-Walid ibn Muslim kọ́lọ́nkó bá ní yọrù sí gbogbo wọn kò lálàáfíà but bí twenty eight nínú ẹ̀ láàlẹ́ sọ pé orúkọ ọlọ́run ni ó lè jẹ́ ròyìn fọlọ́run o ṣùgbọ́n kì í sọ orúkọ ìyàtọ̀ sì wà láàrin orúkọ àti kíni jama àti ìròyìn ọmọ oko èèyàn kan nísìn ṣùgbọ́n lọ́wọ́ bá bùkún ó jẹ́ni tó sanra lọ́wọ́ ń pariwo sí sanra sí sísanra lóko ẹ̀ bọ̀ ṣé sísan ò sí nú ìròyìn ọ̀tọ̀ ọ̀tọ̀ ká máa fi orúkọ ká máa fi bẹ ọlọ́run ẹ̀rì ni àwọn bá mọ̀ pé irú ọ̀rọ̀ báyìí á gbé ni àbá sáà ní kó kíra asmaul láì bá àbá sherif á ní àwọn orúkọ ọlọ́run ọba ẹ́ àti ṣiṣẹ́ kan takoléètì ẹjọ́ fún wa yìí tó lálàáfíà o kìí ṣe ìdí ọ̀la láàfíà ṣùgbọ́n yìí tó gbajúmọ̀ láwùjọ tiwa tọ́pọ̀lọpọ̀ wa lẹ̀ mọ́ mọ́sálásí kódà nígbà míì àkọsára àwọn mọ́sálásí Allahu la ilaha illa huwa al-hayyul qayyum al-aziz ar-rahman al-wahhab akọ káàkiri mọ́sálásí ẹ̀ 99 yẹn èyí tí ò lálàáfíà nínú rẹ̀ porúkọ ọlọ́run 28 or 29 so a wá replace yìí tó ayọ̀ yẹn àfìmé tó lálàáfíà replace yẹn láti lè make ẹ̀ nìkíní o ninety nine tó lálàáfíà yẹn láti ṣe yìí tá a ṣe nì bàbá wọn pọ́rọ̀ ó kàn báyìí lé nìní àbákò wa kó jàǹfààní fún àwọn tí wọ́n jẹ́ ọmọ ìyá wa lápapọ̀ but inshallah àfáàtì yóò jókòó ibẹ̀ bá ti ń rí yóò dé kàwọ́ kálukú wa bó ládẹ́ ṣe máa ń lo orúkọ ọlọ́m táyì fi jẹ̀bi ọlọ́m tó já pé dáadáa láláàfẹ́ láburú òtún ní wọlé tọ̀ wá wá àsọ̀yẹn náà sínú ẹ̀ láti jẹ́ kí yẹn kílẹ̀ sí wa abálọ̀ àbábọ̀ ọ pàtàkì púpọ̀ o ká máa lo orúkọ ọlọ́run láti fi bẹ lọ́hùn akọ ti orúkọ ọlọ́run bá síwájú láti fi yin lọ́hùn láti fi yin lọ́hùn ká tó wá ṣe kí ni o kí a tó máa wá béèrè fún ntàlàfẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run eléyìí òun náà ni yóò máa jẹ́ ẹlẹ́kẹta bí ẹ̀dá bá lóun ṣe àdúrà òun náà يستفتح an yastaftiha e, du'aahu bihamdillahi على الله ثم الصلاة والسلام ala khairil anam àákọ́ bẹ́lọ́n àákọ́kọ́ yin ọlọ́run bẹ́ẹ̀ bá fẹ́ kọ́lọ́n kó máa gbàdúrà tó bá fẹ́ bẹ́lọ́n yóò kọ́kọ́ ròyìn ọlọ́run apírèsì ọlọ́run aróyìn ọlọ́run ara ẹ̀ náà ni gbogbo orú yìí tá a kàkà lẹ́lẹ́ bíkẹ́ yóò sọ pé Allahu la ilaha illa hu alhayyul qayyum la ta'khudhuhu sinatun wala nawm lahu ma fi samawati wa ma fi alfana uh, uh, gbogbo ń ta sọ ìpátá and praise ọlọ́run àti ìbéèrè gúgúrú la ẹ̀pà la dáńfó la ọ̀kadà la mọ́rúwá la pléènì la àti ìbéèrè ẹ̀ akànṣá yin lọ́nà ni ọlọ́run láìkí ẹ̀ púpọ̀ ìwọ mọ̀ lẹ́kọ̀ọ́ orí rẹ̀ mọ̀ pé ntọ́ fẹ́ gan kò ga níwájú rẹ̀ ju èmi ọlọ́run lọ ọkọ́kọ́ ròyìn mi náà ntọ́ fẹ́ ní àfilé ọlọ́wọ́ ẹ̀hẹ́n nbó láti rí eléyìí jẹ́ máa wípé bó ṣe yẹ ká máa ṣe nu anabi sallallahu alayhi wa sallam òun náà ló fi lé wa lọ́wọ́ ká máa fi àdísì fadọ́lá ibn Ubayd ọlọ́run kó bá ní yọ́nu sí bàbá náà ó lọ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó gbọ́ tí arákùnrin kan ń ṣàdúà anabi gbọ́ tí ó ń ṣe àdúà falam yusalli ala nabi kò wá yin lọ́n kó tún sàṣàlátù fún anabi ó kàn bẹ́ sínú àdúà sírètì ni ọlọ́run fún mi ń dánfọ́ ọ̀run fún mi lọ́kadà ó kàn lọ direct ni. ah gbanabi wari anabi ni ajila haza eléyìí ìkanjú ìkanjú burúkú ìkanjú burúkú nídìí àdúrà òní kọ́ lọ direct síbi ntọ́ fẹ́ kọ́ mọ́ kọ́ ròyìn ọlọ́run kọ́ mọ́ sàṣàlátù fún anabi ọkọ̀kọ́ ròyìn ọlọ́run ọ̀wá sàṣàlátù fún anabi ọ̀sẹ̀ ìwà lọ síbi dánfọ́ lọ́fẹ́ ni eh, mọ́rùwá lọ́fẹ́ ni bíárùtì lọ́fẹ́ ni àti gbogbo ntẹ́ dàbá ló ń fẹ́ so gbànábì wá rí tákùnrin yẹn ń ṣàdúrà tó kàn lọ direct síbi àdúrà rẹ̀ ànábì lélẹ́yìí kánjú ẹ̀rìn ànábì wá pè é ó fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tí yóò máa jẹ́ tiẹ̀ tí yóò máa jẹ́ tàwọn ẹlòmíì títí tá yóò fi parẹ́ ànábì wá sọ níjọ́ náà bólú ànábì ṣe wá sọ fún ànábì ní ìdásọ́lá ahadukum tẹ́nì kọ̀ọ̀kan yín tí ó bá ń bẹ lọ́m faliyabdahu faliyabdah bihamdillah kérú ẹni bẹ́ẹ̀ máa bẹ̀rẹ̀ pẹ̀lú ọpẹ́ fọlọ́hún àkọ́kọ́ dúpẹ́ fọlọ́hún lórí tó ti ṣe ẹ̀rọyìn ọlọ́hún torí tí ọlọ́hún ọba ti ṣe fún wa à tábà ní àmọ́ kájà mọ́ èyí ò fẹ́ mọ́ rántí tó fẹ́ mọ́ bẹ́ẹ̀ ni ọlọ́hún ṣe tó pọ̀ fún wa o a wà dúpẹ́ yẹn àdéhùn rẹ̀ náà sì nípa ẹni bá ti dúpẹ́ yìí tá a kọ́ ṣe káfí mẹ́ẹ̀kún fún ní dáadáa kò ní jẹ́ problem so anábì ni ẹ máa bẹ̀rẹ̀ pẹ̀lú máa dúpẹ́ fọlọ́run wasanahi alayhi ẹ sì máa kọ́ yin ọlọ́run thumma li yusalli ala nabi lẹ́yìn náà kẹ́ wá sàṣàlátù fún mi Muhammad ẹ̀bẹ̀ lọ́hùn ọba àánú fún mi ẹ̀bẹ̀ lọ́hùn àgbéga fún mi ẹ̀bẹ̀ lọ́hùn iyì ayérayé ẹ̀bẹ̀ mi ọlọ́run náà ẹ̀bẹ̀ fẹ́mi ànábì náà ẹ dákun sáró ànábì ò tó bẹ́ẹ̀ jàmá ibò náà lọ́lọ́run ọba lòún sábàbí ẹ́ lọ́pọ̀lọpọ̀ wa náà tá fi ń rérú dáadáa tá a ń rí yìí ṣé tí ò bá wá sí tòjì sí ọlọ́run ọba ipò wo làwa náà bá wà bóyá wa náà bá wà náà tí ó lọ sóko tí ó lọ gégi náà bá gégi tán wọ́n yọ yàn sí wọ́n yorí sí wọ́n yẹsẹ̀ sí wọ́n wá gbé sílé wọ́n mọ tọ́pọ̀ sí wọ́n mọ jírẹ́bẹ̀ fún wọ́n mọ bẹ̀rù rẹ̀ báyìí wọ́n á mọ tọrọ ọmọ lọ́dọ̀ rẹ̀ wọ́n mọ tọrọ wá lọ́dọ̀ rẹ̀ yóò mọ pè ní ìyá òun Ajíbọ́lá ló bí igi ní pè ní ìyá rẹ̀ oríire yóò pé yóò sì mọ wù ẹni tí ò ní làákàyè gbé yárùkọ yẹn làwa náà bá wà àbíká wà nú ẹni tí wọ́n ti ẹ̀ ti fi rúbọ dànù dànù èyí ń gbà sí ọlọ́lá pé níta nẹ́bí mú wá dé náà ló fi di pé wọ́n yí padà pé wọ́n yí fọmọ rẹ̀ bọ̀rẹ̀ kúránì ló sọ fún wa pé wọ́n máa ń fọmọ rẹ̀ bọ̀rẹ̀ níjọ́un kọ́mọ fi Surati Al-An'am Quran chapter six ọlọ́ni òpònú ló ṣe àwọn èèyàn tí wọ́n fi ọmọ wọn rúbọ fóòsà wọ́n ti máa ń ṣe látọjọ́ tó ti pẹ́ wánu àlùbáríkà pé ìsìláàmù dé ó la àwọn èèyàn lójú sí pé ẹ má ṣe nǹkan míì lẹ́yìn ọlọ́m mọ́ mi ò jẹ́ mọ́ ọ̀pọ̀ fi máa fọmọ rẹ̀ bọ̀rẹ̀ mọ́ ìsìláàmù yẹn ló tún wá ń sọ fún wọn pé bẹ́ẹ̀ bá fọmọ rẹ̀ bọ̀rẹ̀ ẹ tún mọ́ fọmọ ẹlòmíì bọ́ ìbí ọlọ́run yìí gẹ́ǹsì kẹ́ fọmọ rẹ̀ bọ̀ rẹ̀ yín ọmọ bíbí ìtinú yín ẹ gbọ́dọ̀ fi bọ́ ẹ gbọ́dọ̀ fi bọ́ nǹkan mo tún wáyé gẹ́ǹsì kẹ́ tún fi bọ́ mo tún takò gbogbo ẹ̀ ajá ló kéré jù ẹ gbọ́dọ̀ fi bọ́ kòkòrò ló kéré jù ẹ gbọ́dọ̀ bẹ́ẹ̀ bá lọ tíráyì ẹ̀ anabi wa muhammad ẹ anabi nílò ẹni tó ṣépè fún ya rẹ̀ tó ṣépè fún bàbá ẹ̀ bẹ́ẹ̀ lẹni tó pa nǹkan míì tó pa nǹkan fún nǹkan míì lẹ́yìn ọlọ́run lánà lọ́ mọ̀nsá bá halegere la anábìrì ò ní dá fẹ́ni tí ń pa nǹkan fún nǹkan míì lẹ́yìn ọlọ́run ewúrẹ́ ló kéré ju àgbọ̀dọ̀ pa fóòsà ká tó wá sọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ gbọ́dọ̀ fọ ọmọ rẹ bọ́ at the same time ẹ gbọ́dọ̀ fọ ọmọ ẹlòmíì fọ. ẹyin kí ló wá là wá kú ònú wàhálà yìí ṣe bí mò bẹ́ẹ̀ ni àbọ̀dọ̀ wọn kọ́ ládàgbà sí ni kí ló pilẹ̀ yorùbá tó bá kọjú òsà àtẹ̀bọ̀ kí wá ṣe yorùbá nìkan bí gbogbo ọ̀ràn kíran ní náà ṣe rí káàkiri ayé nu ká má wulẹ̀ sọ yorùbá lẹ́nu ìlú wòlé àdélé ni táà ní bó sàtà ní bẹ́ẹ̀ bọ̀ ṣùgbọ́n àlùbáríkà tọ́lọ̀ ń fẹ́ràn ló larú àwa yìí náà mẹ́rin gbọ́dọ̀ bá ti ń béèrè àkọ́bí ọmọ àbí ìdí wọn bí láàrin ọ̀sá bá béèrè ìṣẹ́ bí láàsì àṣà fọ́ọ̀lù sí kanu méjèèjì bí bá lọ wa bá lọ àbíkẹ́gbọ̀n o tọ́ra nàbì sí wa ọ̀rọ̀ ànábì tó kéyìn àdúrà ránṣẹ́ sí ká tó wá sọ àwọn àǹfààní àǹfààní àǹfààní tá à nǹkan kan nínú ẹ̀ torí pé àǹfààní pa tẹ̀lé Muhammad refreshment là ń jẹ oríjìnà rẹ̀ á padà lọ jẹun wájú ọlọ́ngbà bá kúrò láyé ńgbà bá máa jẹ́ sí ọlọ́run máa ṣe kíni o kó máa hàn náà dáadáa náà fún wa kó jẹ́ káwọn ọ̀nà tí ó jẹ́ àǹfààní ànábì láyé yóò tún jẹ́ tó bá díjọ́ gbọ́dọ̀ kìyàmà àkótán bàbá là ń bẹ gbàdúrà wa a ní máa o ká ẹkọ bá àdúrà lò ẹkọ ẹlẹ́kẹta o náà ní ká ṣe akọkọ ni yin ọlọ́run ẹlòmíì wá rèé ó lè lóun ò bó ni wọ́n ṣe yin ọlọ́run àbà èèyàn ó jẹ́ mùsùlùmí ó lóun bó yẹn ṣe yin lọ nígbà tó ṣe àwọn ṣe pé láàrin ìṣẹ́jú márùn bá ròyìn ni o mọ̀ sọ ọmọ bọ́ọ̀ ṣe mọ́ láti lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad kọ́kọ́ kà yẹn síwájú kó tó wá sọ pé ọlọ́run fún mi ń dánfó ọlọ́run fún mi nílé ọlọ́run fún mi ń brt ọlọ́run fún ìtọ́básá wù ọ́ ó kọ́ ròyìn ọlọ́run ṣáájú nù àyà kùrìsì ìròyìn ọlọ́run ọba ni yẹri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí jẹ́ ẹ̀kọ́ nínú àwọn ẹ̀kọ́ tí a máa ń lò bákan náà bí a bá fẹ́ kọ́lọ́n kó máa gbàdúrà wa kádùá wa ó máa játẹ̀wọ́ gbà níwájú ọlọ́run nínú àwọn ẹ̀kọ́ tí a máa fi bá àdúrà lò òun náà ni àtàwùbà àtàwùbà ní jẹ̀mí ìzùnú bíi wàlùkàtọ́ọ̀yà kí a máa túbá kúrò níwájú àṣíwájú ọlọ́run ká máa túbá níwájú ọlọ́run kúrò níbi àwọn àṣìṣe tí a ti ṣe ẹ̀ ó máa ń ṣokùnfà kọ́lọ́n kí ó máa tètè gba àdúrà ẹ̀dá. E ẹ̀rì torí pé kò sí bá a ṣe ń lo ayé yìí ká mọ́ sẹ́ lọ́hùn kò pọ́sibù ṣùgbọ́n àwọn akọ́lá wa jókòó ti ẹsẹ̀ wípé wọ́n ti sọ pé kò pọ́sibù ká mọ́ sẹ́ lọ́hùn ẹja mọ́ sẹ́ ń so no bá a ti ń sẹ́ yẹn náà là á mọ̀ tú bá gbogbo àtà bá ti ń ronú pé ń ta sí yí ọ̀dà àwọ̀ ọlọ́run lálá foríjìn a mọ̀ tú bá ẹwà nàbíwá Muhammad sallallahu alayhi wa sallam tí ọ̀lẹ́sẹ̀ kan dá ètò yìí pé àwọn díẹ̀ díẹ̀ kùdìẹ̀kùdìẹ̀ tá ànábì ṣe gan ọlọ́run ló ń ti forí jìn ín ọ̀pọ̀ ń bẹ́ẹ̀ ànábì máa ń wá ọlọ́run lálá forí jìn nígbà ọgọ́rùn-ún lójúmọ́ nígbà míì nígbà seventy times ìgbà àádọ́rin ní máa ń tọrọ àforíjìn síwájú ọlọ́run bá ànábì bá ń tọrọ àforíjìn síwájú ọlọ́run every day hundred times nígbà ọgọ́rùn-ún èmi àti ẹgbà mélòó ló yẹ káwa fúnra wa àwa kírímínà ẹ sọ pé tiwa bàbá ṣe five thousand kò tí pọ̀jù kílẹ̀ ó tó sùn ànábì ń tọrọ àforíjìn ọlọ́run nígbà bíi ọgọ́rùn-ún lójúmọ́ ká tó wá sí mi àti ẹ̀ torí a máa pọ̀ lẹ́ni tí ó máa tọrọ àforíjìn níwájú ọlọ́run ẹ wá rí ìmọ̀ tọrọ àforíjìn síwájú ọlọ́run síwájú ká tó máa bẹ lọ́run ó máa ń jókòfà kádùn àgbà ó sì jẹ́ ìṣe àwọn ànábì ọlọ́run ìṣe àwọn ànábì ọlọ́run ni a sì máa fa kí àlùbáríkà kó fọ́n káàkiri orí ilẹ̀ bẹ́ẹ̀ bá wo ànábì wa Nuh alayhi salatu wa salam yẹ Quran chapter seventy one verse eleven sí twelve kílà nabi Nuhu sọ ó ní fakultu sẹ́kfìrù rabbakum innahu kana ghaffara ní tí mo sọ fáwọn tọ́lọ́wọ́n bá rán mi sí ni pé ẹ sọ̀rọ̀ àforíjìn lọ́dọ̀ ọlọ́run ọba yíyí ọba aláforíjìn ni ẹ̀rìn bákan náà yorùsílù sàmà aleikum midirọ́rọ̀ bọ́lọ́n bá ti foríjìn yín àti kẹ́yìn ò ní jẹ́ problem bẹ́ẹ̀ bá ti rí kòńgẹ́ ìyọnu ọlọ́run ah

ọlọ́run ní kí sánmọ̀ máa rọ òjò àlùbáríkà fún yín wọ̀yọ̀m dídì kún bí amúwálé ń wà bàníyìn ọlọ́run kẹyìn pẹ̀lú dúkìá bẹ̀rẹ̀ látòrí owó ẹ̀rì ọlọ́run yóò ya owó lù yín ẹ̀rì náà ẹ̀rì lò ẹ̀rì jẹ́ ẹ̀rì mu ẹ̀ ní mọ sánná ní ẹ̀ ní mọ ẹ bá pọ̀ jù àmọ́ bẹ́ẹ̀ ṣe rí yẹn ọlọ́run tẹ̀sẹ̀ bá ti pọ̀ jù kì í tẹ̀sẹ̀ rú àsìkò ni. àwọn ọmọ nàìjíríà ya ìyàkuyà sí ni àtẹni tí ò bá ń tara àwọn èèyàn lókù ya ìyàkuyà sí ni kọ̀m̀pìẹ̀ sí ayé bàbá wa ṣe bí àádọ́ta ọdún sẹ́yìn nígbà yẹn náà wọ́n ń sẹ́ lọ́n kò sígbà tó mẹ́rin yẹn ń bẹ láyé tí ò ó kàn máa ń jura wọn lọ ni ìdáwà bá yí lásìkò yìí wàláì fífíì ó jù bàbá àádọ́ta ọdún ń ṣe lọ náà bàbá ọdún ń ṣe àwa náà ń ṣe dynamic way láwọn ọ̀nà tó tún burú ju táwọn tàná ń ṣe lọ àti wàá sọ oríṣiríṣi àwọn ẹ̀ṣẹ̀ táwọn bàbá tàná gan ò mọ̀ ọ́n ṣe táwọn àtẹ̀ní ti kọ́ mọ́lú tó ti wá wà rámpádì láwùjọ wa àìmọye jẹkújẹ àìmọye ìmọkúmu tó yẹ kó àwọn bàbá ti jẹ ẹta wọn rírú ẹ mo bá fẹ́ mú gan ṣe pé lọ́fẹ̀ẹ́ ló bá dé lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwa tàsìkò yìí ọ̀nà tí a ń gbà ṣẹlọ́n àìmọye àwọn ẹ̀ṣẹ̀ tí ò rọrùn ní jọ̀njọ̀n láyé bàbá wa tó yẹ pé lásìkò yìí in fact <laughs> káfí ẹnu adákẹ́ ni torí a ní bùkátà sí ká máa bẹ àforíjìn kí àdúrà wa kó lè tètè máa gbà níwájú ọlọ́m ẹ̀kọ́ kan tó nìyẹn á tọrọ àforíjìn níwájú ọlọ́m ó wá ṣe ṣe kẹ́lómi ní àmì ah, ò máa ṣe tọrọ ẹ̀ ní bọ́ọ̀ bá máa wí ní lárúbáwá ọlọ́ngbọ́ Yorùbá òun ló dá Yorùbá òun ló sì dá èdè wọn ọlọ́run gba ọsà kò sí language tí ń bẹ láyé tí èso ọlọ́run ló fi sin lórí ahọ́n òun ló ní kò sì sédè tá a fi bẹ lọ́run tọ́lọ́run ọgbà kódà tó bá dórí irun tó ọba mọ lárúbáwá ọba àjẹ takọ ọjẹ gbìrà ọba àjẹ yorùbá èèyàn lè sórí irun láti máa fi bẹ lọ ẹhàn tó ẹ bá dùn àlọ́fẹ́ sí o yọlọ́run ọba o fún mi ní nǹkan báyìí fún mi ní nǹkan báyìí sọ̀rọ̀ ọba wa mọ bá a ṣe tọrọ àforíjì ọlọ́run o foríjì mi bó ṣe tí ò tẹ́wọ́ ọlọ́run lọ́rùn ọ gbogbo yìí wọn rojọ́ rẹ̀ ńlẹ̀ fọlọ́run bọ́lọ́n bá wa darí kí yóò fi tán fẹ́ ni yóò fi lé ọ lọ́wọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwa mùsùlùmí kò fi ń bá amú tó kéèyàn morin àyìnlá ọmọ wúrà àyìnlá ọmọ gbogbo wọn kọ kọmọ wa lóhun àti lè sọ ìsìkì fáru ohun ó lé lórí ahọ́n mi mi wí ni àfa ọmọ astagfirullah astagfirullah astagfirullah ẹ wí astagfirullah rí ọlọ́run mo wẹ́ ẹ lálàforíjìn mo wẹ́ ẹ níkíní o wà á túbú ilayk mo wẹ́ ẹ lálàforíjìn mo wẹ́ ẹ lẹ́ni tí ó ń tọrọ túbá látọ̀dọ̀ rẹ̀ báwa náà bá dún ní mọ wàláyé ọlọ́run dára gidi nígbèsí ayé wa èyí tí ń sọ yìí torí ẹ̀ bàbá ń fẹ́ kọ́lọ̀ nǹkó máa gbàdúrà wa ká máa pọ̀ lẹ́ni tí ó máa tọrọ àforíjì nínú àwọn ẹ̀kọ́ tí a máa fi ń ṣe àdúrà tọ́lọ̀ fi máa ń gbàdúrà ẹ̀ ni òun náà ni aljasmo fi dùá wà á dàmúlé estes náà yìí fi aljasmo fi dùá wà á dàmúlé estes náà yìí fi kí a máa ní ìpinnu ọkàn bá a bá ń bẹ lọ́hùn ká má máa fi exception ká má máa fi kọ́ àdúrà wa lọ́rùn kí ni tá gbà lérò pẹ̀lú ẹ̀ òun náà ni wípé ah, ẹ̀rẹ́ ọlọ́run mo fẹ́ nǹkan báyìí tọ̀ lọ́wọ́ bá lọ́ọ́ ṣe fún mi o tọ̀ ọwọ́ rẹ̀ ló kù sí o ọ̀rọ̀ àgọ̀ nìyẹn kì í sọ̀rọ̀ ẹni tó lẹ́kọ̀ọ́ a sì gbọ́dọ̀ fi wá àgọ̀ bọ́lọ́ngàn bá tọ́ dá wa lò ẹ̀rẹ́ ọlọ́run mo fẹ́ ilé tó bá wù ọkọ fún mi o ṣùgbọ́n wù mí o ṣùgbọ́n tó bá wù ọkọ fún mi o ah, ọ̀rọ̀ àgọ̀ ọlọ́run anábìnrin ká mọ̀ mọ́ fi bá ọlọ́ngàn lò nínú nǹkan tá a bá fẹ́ anábìnrin ìzàdá ahadukum falẹ̀ azimul mas'ala anábìnrin tẹ́ni kọ̀ọ̀kan yín bá ń bẹ lọ́hùn ẹ máa nípinnu ọkàn pẹ̀lú tẹ́ ń fẹ́ ẹ máa sọ pé tó bá wọ ọlọ́run kó ṣe fún yín anábìnrin wala yaqulanna Allahumma in shi'ta fa'tini ẹ mú máa sọ pé fa innahu la mustakrihu lah ẹjọ́ yé yín pé kò sẹ́ni tó lè fọ́ọ̀sì ọlọ́run ọba ṣe nǹkan ẹjọ́ yé yín pé kò sẹ́ni tó lè fọ́ọ̀sì ọlọ́run ṣe nǹkan so ìmọ̀ wa sọ fọlọ́run ọba pé fún mi tó bá wù ọ́ tí ò bá fún ọ kí lọ́ fọlọ́run ṣe fún mi tiẹ̀ ni kọ́ jẹ́ kó jẹ ọ́ lógún kódà kó lè pọ́lọ́run tiẹ̀ ní ṣe nǹkan yẹn kì í ṣẹnu tiẹ̀ ní òtí máa wá wípé tó bá wù ọ́ à ayé ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ọlọ́run o níta bá fẹ́ òun náà làá máa tọrọ lọ́dọ̀ ọlọ́run nínú ẹ̀kọ́ àdúrà èyí tọ́lọ́run fi máa ń gbàdúrà ẹni òun náà ni rọ́fọ́ olùyàdá yìí fi dùà ká máa káwọ́ sókè bá a bá ń bẹ lọ́n ká máa tẹ́wọ́ ká máa tẹ ọwọ́ wa nígbà tá a bá ń bẹ lọ́n ẹ wá rí ìtẹ ọwọ́ nígbà tá a bá ń ṣàdúrà ọ̀nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ló máa ń gbà wá ọ̀nà alákọ̀ọ́kọ́ ni bílẹ̀ ìṣàrọ̀ ti bí ọ̀sùnfẹ̀hìn wà pẹ̀lú ká ọmọ ká báyìí ká sókè. So nígbà tí a bá ń ṣàdúà á na ìka yìí báyìí ó yá àwọn ìyá wa lẹ́yìn àwọn àǹtí wa wọ́n lè má rí dáadáa bóyá wọ́n sì ti ń rí mi ìfábẹ́ láì á na á ka gbogbo yòókù kò báyìí á wà na yìí ẹ̀hẹ́ á máa wá ṣàdúà. àwọn wo ni eléyìí wà fún kì í ṣe gbogbo wa àwọn tó wà fún náà ni àwọn tó bá jẹ́ ìmáàmù mọ́sálásí tí wọ́n ń kírun júmọ́ fún àwọn èèyàn nígbà wọn bá wà lórí mímbàrí tí wọ́n ń ṣe kútúbà tí wọ́n wá fẹ́ parí kútúbà tán fẹ́ bùn àwọn mùsùlùmí ládùúà a kì í tẹ́ ọwọ́ méjèèjì báyìí ìka kan báyìí ni àwọn ó náà òrùbára ilé iná ní àwọn àǹfààní tí a máa jẹ láàrin ara wa yàwá tàbí ìfàìsì àtàjẹ àyímọ̀tul masajida aw aljumu'ati wal jama'at àwọn mọ́mù rátìbí rátìbí àwọn mọ́mù jámíù jámíù kọ̀ọ̀kan àwọn mọ́mù jùmọ̀ jùmọ̀ bàbá wà lórí mímbà rí ta fẹ́ ṣàdúrà fúnra wa fún àwọn mùsùlùmí lápapọ̀ fún gbogbo mùsùlùmí jákèjádò ayé fún lu wa kò wá òkè ètò kí màmú tẹ́wọ́ ẹ̀ méjèèjì yóò nà ká kan báyìí sókè yóò máa wá ṣe gbogbo àdúrà tí ó fẹ́ ṣe. báyìí la rí nínú hadith amara ibn ruhaybati kọ́lọ́nkóbá ní fọ̀rùnkẹ́ bàbá náà nígbà tó rí kàlééfà kan aṣíwájú kan nínú aṣíwájú àwọn mùsùlùmí ní jọ̀ǹjọ̀ǹ òun náà ni Bashar ibn Marwan Bashar ibn Marwan inú àwọn àgbà mùsùlùmí tó jẹ́ kàlífà tó jẹ́ olórí gbogbo mùsùlùmí jákèjádò ayé lásìkò tiẹ̀ òun lẹni tá à ń sọ yìí rọ́fì anyadẹ́hì faqal ó wá ń kírun júmọ̀ fáwọn mùsùlùmí bí kan ní president Buhari òun yóò kírun fáwọn èèyàn l'Abuja kí ló burú mẹ́ kí mọ́mú step down ẹ̀rì pé ìmọ̀ràn bọ́sẹ̀ fẹ́ kan bàbá Buhari àná fẹ́ kírun jímọ̀ fún fún wa lẹ́nu ó ṣe wà láyé àwọn mùsùlùmí nìyẹn ní jọ̀njọ̀n àmọ́ pé president jòkó sọ́tọ̀ kí kàlífà náà ó jòkó sáyé ẹ̀ náà àwọn tó ń jẹ́ kàlífà wa àwọn náà náà máa ń kírun jímà fún àwọn mùsùlùmí láwọn mọ́ṣáláṣí tó wà fẹ́ ṣe à nígbà umaru ń láyé òní president at the same time òun náà ni màá mú nígbà tí òsì umaru láyé abubakar the same thing ni nígbà abubakar ikú umaru gba umaru gba usmanu gba ali gba gbogbo wọn ṣe máa ń ṣe lọ́nu kó tó di pé ńgbà láyédé bí tá láyédé lórí pé kàléfà pírẹsidẹ́ǹtì ó wà nínú àga ọlá rẹ̀ ẹ kò ní bá wa dá sọ́rọ̀ ẹ̀sìn yóò wá yàn mọ́ mọ̀ kan pé wọ́n máa tẹ́kì àfíẹ́sì ọ̀rọ̀ ẹ̀sìn bàbá ní bá ṣe fẹ́ẹ́ ṣe nìyẹn ìyẹn náà burú kí gbogbo sátìjọ́ ọmọ sí ìsìláàmù papọ̀ mọ́jọ́ tí bàbá Buhari bá lóun fẹ́ kí júmọ̀ ní mọ́sálásí Àbújá wọn bẹ́ẹ̀ nìkan dáa kó sọ pé bóòtù ẹ ti jẹ́ ṣèyí pírẹ́sidẹ̀ntì lẹ́jẹ́ lásòrọ̀ òun náà lè kírun fáwọn èèyàn torí bá ṣe ń bábọ̀ nípìnlẹ̀ nu abálò àbábọ̀ jama Ah, Bashar ibn Marwan òun ló wá ń kírun níjọ́ náà lọ́hùn ló ló jẹ́ khalifa ó wá ń kírun fáwọn mùsùlùmí ó wá wà lórí mímbàrí ó wá fẹ́ ṣàdúrà fáwọn mùsùlùmí ó wá tẹ ọwọ́ rẹ̀ méjèèjì báyìí lẹ́ni tí yóò sì ṣe àdúrà Ammar ibn Ruhayba ọlọ́mùbá ni yọnu sí bàbá yẹn òun bá nàbì jẹ́ bá nàbì mu ṣùgbọ́n kàléfà yìí òun ò fojú rí ànábì àwọn tó fojú rí ànábì lòún rí amara ibn ruhaibata tó ń jẹ́ sàbí ànábì tó bá ànábì jẹ́ bá ànábì mu ó wá sọ gbólóhùn kan ní qabbaha Allahu atayna al-yadayn ọlọ́kọ̀ fa owó méjèèjì tó tẹ́ni ọlọ́kọ̀ fa àyà á onílà kọ́ dúró haytu rasulallahi sallallahu alayhi wa sallam ma yazidu wala an yakula biyadihi akasa wa ashara bi usbuhi al-musabbiha amara bin ruhaibata ó wá bá kàlífà sọ̀rọ̀ wípé yítọ́ ṣe èyí tako tí muhammad máa ń ṣe nígbà tí ń bẹ láyé bá nàbí bá wà lórí mímbà rí yóò bá bùn mùsùlùmí ládùúà bùn gbogbo wa ládùúà ó ní ìtẹ́mi rí tá nàbí máa ń ṣe ni pé yóò nà kankan báyìí kò wá ní tẹ́wọ́ rẹ̀ méjèèjì nítorí fa tí mo fi bínú sí ọ̀nà bí má ṣerú ẹ̀ mọ́ bá nàbí ti ń ṣe ni ọmọ ṣe so asáfẹ́ kásá tẹ́wọ́ babalá ń ṣàdúà àwọn tá a bá jẹ́ mọ́mù tá a bá wà lérí mímbàrí ànàkà kan láì a mọ̀ sí àwọn àdúrà tí a bá fẹ́ ṣe ẹ̀rí nígbà míì bá a bá tẹ́wọ́ nínú sí ànábì náà ni a gbé ọwọ́ nìga yóò fẹ́ ṣe déédé jìká wa báyìí ẹ̀rí yóò fẹ́ ṣe déédé jìká wa báyìí àwọn àtẹ́wọ́ méjèèjì ẹ̀hẹ́ yóò ṣe déédé jìká wa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun náà ṣe kí ni o àmọ́ ṣe bẹ́ẹ̀ ẹ̀rì ànábì náà àmọ́ ṣe bẹ́ẹ̀ nígbà tí ó bá ń ṣe àdúà débi wípé àwọn tí wọ́n bá lò gbà inú àwọn ọmọlẹ́yìn ẹ̀ Anas ibn Malik ọlọ́mbà ní fọ̀rùnkẹ́ onímọ̀ ànábì bá ṣe bẹ́ẹ̀ ńgbà míì àfunfun tí ó máa ń wà lábíyá èèyàn ẹ̀gbẹ́ skin abíyá ó tún máa ń jọ̀lọ̀ díẹ̀ yàtọ̀ sí gbogbo ara tó bá kù ó lóun máa ń rí ibi ti funfun ànábì báyìí ànábì ó gbọ́wọ́ ní sókè bẹ́ẹ̀ ẹ̀hẹ́ sọ láti máa fi bẹ ọlọ́run bákan náà Ah, ṣùgbọ́n yìí tí kò bá mú tí ọ̀pọ̀lọpọ̀ wa máa ń sábà ṣe òun náà ni bí ká ni o kí ah, ká máa mú ìka báyìí nígbà bá ṣàdúrà tán bàbá ṣàdúrà tán níbo la gbọ́wọ́ nìsí iṣu kan tún nìyẹn tó yẹ ká gbọ́ yìí a ti gbọ́ pa àtẹ́wọ́ ńgbà tá ń ṣàdúrà bọ́tà bá ṣàdúrà tán ń bo lọ́wọ́ wọn máa lọ kù èyí tó gbajúmọ̀ jù tọ́pọ̀lọpọ̀ wa máa ń ṣe òun náà ni ká fi ọwọ́ ni káwa fi bọ́ ojú débẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ká fi bọ́jú ni gbogbo àwọn ẹ̀rí tí ọ wá fún pé ànábì máa ń ṣe kò sí ìtọ́lálàáfíà ń bẹ̀ gbogbo ẹ̀ kò sí ìtọ́lálàáfíà ń bẹ̀ àwọn àdìsí ni lọ bíi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ inú ẹ̀ ni àdìsí Umar ibn al-Khattab inú ẹ̀ ni àdìsí Asa ibn ibn Yazid bẹ́ẹ̀ ni rẹ̀ ni hadith abdullahi ibn abbas gbogbo ẹ̀kọ́ lálàáfíà kò sí ìtọ́ lálàáfíà nù pé tànàbí bá ṣàdúrà tán yóò wá fi ọwọ́ ni yóò wá fi bọ́jú ọ̀làlàáfíà yẹn wà láti ń gbà náà àkàálẹ̀ náà ni àkàálẹ̀ tòlọ́dọ̀ ẹlòmíì bàbá ṣàdúrà tá àti ìfibọ́jú rẹ̀ nígbà tí èèyàn dálù baríkánu ni padà ta ló sọ bẹ́ẹ̀ fún ọ débẹ́ nu la fi ṣàdúrà ẹ ìdí ò bá sì máa jẹ́ tiwa nú àlùbáríkà ọ̀dọ̀ ọlọ́run náà ni ó ti wá so kò yẹ ìgbà tá a bá fi pájú so ìfi pájú nì lọ́dọ̀ àwọn afa wọn a máa fẹ́ kí a jùlẹ̀ àti kí a máa máa ṣe ká juwọ́ lẹ̀ ńgbà tá a bá ti la ṣàdúrà tán alimá Muhammad ibn Hanbali ọlọ́mùbá ní fọnù kẹ́ bàbá náà nígbà wọn béèrè lọ́dọ̀ wọn wípé kílẹ̀ ti rọ́rọ́kùnrin kan tó ṣàdúrà tó wá fọwọ́ ẹ̀ pájú kílẹ̀ ti rí sí bàbá ní làmú asma'u fihi bi shay'in á ah, mi gbọ́ pé àwọn tó ṣáájú wa kankan máa ń ṣe ẹ̀rì mi gbọ́ pé wọ́n máa ń ṣe láàyè mi àlè imáàmù Abu Dawud wọ́n ní rọ̀ẹ́tù Muhammad aláyà fàálù àwọn orí kí Muhammadu kan máa fọwọ́ bọ́jú ńgbà wọn bá láwọn ń ṣàdúà bẹ́ẹ̀ wọ́n bèèrè lọ́dọ̀ Imamu Maliki ọlọ́run kó bá ní fọnù ká Imamu Maliki àti gbogbo àwọn àfáà wa tí wọ́n ti lọ náà kó bá ní ṣe dáadáa láyé fún wọn láyé tí wọ́n wà nípa arákùnrin ìgbà tó náà máa ń fi ọwọ́ bọ́jú mọ́mọ́lìkì ní kọ̀dá kó mọ̀ sí alẹ́yìn síbi náà sọ́lá wọ́n béèrè lọ́dọ̀ náà pé bàbá sàdúrà tán ká máa fọwọ́ bọ́jú sọ́dá oníláyà fún aluwo ìlàjà hilon ẹnìkan ò ní sí àfàláìmọ̀ kan àìfọwọ́ bọ́jú náà alimam abdullahi ibn mubarak ọlọ́run kó bá ní fọrùn kẹ́ wọ́n lò náà kórìíra kéèyàn sàdúrà tán kó máa fọwọ́ bọ́jú ó bá àwọn àgbà àfá islam tí wọ́n ti lọ ó fa one thousand years làwọn tí a ń sọ yìí so àdúrà kọ́lẹ̀ kò bá àdúrà dé káṣà àdúrà tán kí a máa fi ọwọ́ kí a máa ṣe kí ni o ká máa fi bọ́jú. gbàmí àwọn àmì yóò sì ṣe ẹ báyìí la eré ìka eré àtàǹpàkò méjì báyìí la ṣe sí ẹ àwọn àṣe tán ọ̀sẹ̀ wọn àfà àwọn àtúntò ti àwọn àfi sójú báyìí. ìyẹn gbajúmọ̀ lọ́dún àmọ́ ayá wa tablege yìí ohun tí wọ́n jẹ́ tablege fọlọ́n kó bá ní tọwọ́ sọ́nà kó ṣe dáadáa fún wa tàwa náà. jọba dídí àníkọ̀dá àdádálẹ̀ àìṣe kò lálàáfíà bí tí ò kí ọmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àbí ń gbà míì kí a máa ṣàdúrà lórí pa tẹ́wọ́ yìí náà ni a máa gbọ́n ọwọ́ nẹ̀ káàkiri báyìí a máa gbọ́n káàkiri nígbà tí ipa ń sẹ́ gí àbá ń sẹ́ lùbọ́ gbogbo yẹn aromọ ni torí pé ta bá dálẹ̀ ta kan pín aromọ tí àwa mùsùlùmí ta ti bọ nú àdúrà ó bẹ́ lómi débi pé kọ́lọ́ mọ́ rẹ̀ kọ́lọ́ òpin pé yìí ó máa dúà sí láyé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe sọ́nkú àdúà kò sẹ́ni ó fẹ́ sàdúà tá ànábì láyé gbogbo nǹkan kọ̀ọ̀kan gbogbo gbèsè kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ànábì ládùúà tó wà special special special special fún ẹ bí kẹ́tẹ́kẹ́tẹ́ kún dún ó ládùúà tí ó sì bájá gbó ó ládùúà tí ó sì báfẹ́fẹ́ fẹ́jù oládùúrà tí ó ṣe bójú oṣù oládùúrà tí ó ṣe bára sán oládùúrà tí ó ṣe bá ń gùn nǹkan gùn oládùúrà tá a ṣe bá sọ̀kalẹ̀ lórí nǹkan gùn oládùúrà tá a ṣe bá a bá gun òkè oládùúrà tá a ṣe bí mọ́tò bá ń da fírì oládùúrà tá a ṣe àdúà ó kẹ́kẹ́ lára nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam so náà lọ́lọ́ ń ṣe láwòkọ́ṣe fún wa ìta bá ti rí nù ṣe rẹ̀ tó sì fi ilẹ̀ fún wa a lè jẹ́ tán wáyé tá ń lè nága ogun ológun sotori ẹ̀ e, ara ogun ológun ó ní kí a máa láǹsà ká máa wá gbọ́wọ́ káàkiri káàkiri kò bá ẹ̀kọ́ àdúà mu ẹ̀ ká tẹ́wọ́ ni bàbá yìí ti sàdúà tán kí a ka ọwọ́ yẹn sílẹ̀ ẹ̀ ká má sí àwọn aró mọ́ èyí tí àwọn tí ò gbọ́lọ́ngbọ́ èyí tí wọ́n máa ń ṣe ẹ̀ ànímọ̀ fi sínú àdúà tí aláǹṣe sọ́ra ẹ̀kọ́ àdúà òun náà ni kí a máa tẹ́wọ́ síwájú ọlọ́run anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó ní á ọlọ́run kórìíra kí ẹrú kó tẹ́wọ́ sí òun kó wá ká ọwọ́ yẹn ló fìfo kó mọ̀ fi nǹkan kan lé e lọ́wọ́ ọlọ́run ò láìkẹ́ torí ẹ̀ bàbá ń ṣàdúrà a máa ń tẹ́wọ́ ni bàbá wa tẹ́wọ́ àní káwọ́ yẹn ló fìfo ọlọ́run ó fún wa ní nǹkan kan ó lè fún wa ju ń tá a fẹ́ lọ àbí dèdè ń tá a fẹ́ àbí kó mọ̀ fún wa ní ń tá a fẹ́ gan kó fi nǹkan mi replace ẹ̀ tó yẹ pé dáadáa náà ni ó máa jẹ́ fún wa eléyìí tó jẹ́ ẹ̀kọ́ nínú ẹ̀kọ́ tí àdúrà ṣíṣe bá dé nínú Islam ara ẹ̀wọ̀n náà ni a lè lè háhù fi dùà bí a bá wá là ń bẹ lọ́n a máa ń tẹ̀pẹ̀lẹ́ mọ́ àdúrà ni àìkánjú nídìí àdúrà kí ni ìtumọ̀ pé ká má kánjú òun náà ni wípé ká má fi àdúrà ṣíṣe lẹ̀ lórí nǹkan tá a la fẹ́ ọlọ́run ò tí ì ṣe fún wa làbá wò pé láti last year mo ti ń bẹ lọ́n kò ṣe fún mi definitely kò ní ṣe mọ́ náà nìyẹn èmi náà ò ní bẹ́ẹ̀ mọ́ tàwa ló lù sínú ẹ̀yin méjèèjì sọ́lọ́ǹgọ́ bá rẹ ní àbíwọ̀ torí ẹ̀ fi àdúrà lẹ̀ a máa ṣe àdúrà náà ni lórí ń tá a bá ọ̀rọ̀ kan bẹ tó wá látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam wa hadha al-hadith kharrajahu al-imam bukhari wa al-imam muslim wa al fi al-adab al wa al-imam fi as wala an-nabi la yazalu yustajabu lil-'abdi ma lam yad'u bi ithmin aw qatiratu rahimin wa man lam yasta'jil anábì ní ọlọ́run ò ní yé gbàdúrà yín lóǹdíwọ̀n gbà tí ẹ̀yin gangan fúnra yín ń kọ́ tẹ́ ẹ̀ bá ti máa ṣàdúrà pẹ̀lú ẹ̀ṣẹ̀ kí tó máa ṣàdúrà pẹ̀lú ẹ̀ṣẹ̀ òun náà ni kẹ́ ẹ béèrè fún tí ọ̀dà tí ó máa já sí ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run èrò àdúrà bẹ́ẹ̀ ọlọ́run ò ní í gbà yá sinadi mo fẹ́ ṣe kí lè ní o tó sú ọlọ́run jẹ́ rí ṣe o yẹn ṣàdúrà mọ́ ọlọ́run ní í gbà àwọn mọ̀lẹ́bí wa yìí wàhálà wọn ti pọ̀ ọlọ́run da gbogbo mọ̀lẹ́bí wa rú ọlọ́run ò ní í gbà torí pé ẹ̀ṣẹ̀ ni kókun ẹ̀bí ọjà ẹ̀ṣẹ̀ ni kí wọ́n gan da mọ̀lẹ́bí yín rú bọ́ọ̀ bá wá rí i dàrú ìmọ̀ wá ṣàdúrà kó dàrú ọ̀hún ọlọ́run ò ní í gbà èyí tẹ́ ẹ bá ń kánjú ṣe kí ni ìtumọ̀ kánjú ṣe òun náà ni pé bẹ́ẹ̀ ti ń ṣe wàràwàràwàrà òun náà lẹ́fẹ́ kí ọlọ́mọ dá yín ló ń bẹ́ẹ̀ bí ò bá ti wá dá yín ló ń bẹ́ẹ̀ ẹ bá lọ jòkóó ẹ lẹ́sẹ̀ mọ́ torí gbà wọ́n béèrè lọ́wọ́ ànábì pé wọ̀kẹ́ ìfọlẹ̀ ìsì ìjà lọ àwọn ọmọlẹ̀ ìsì ìjà bóòlù yẹn ṣe kánjú ń di àdúrà eré ànábì ànábì ni yakulu qad da'awtu wa qad da'awtu falam ara yastajibu li wọ̀yàtàhására ìndà záàlíkà wọ̀yàdà àdùá anábì ní ìtumọ̀ pé nkanjú náà ni pé bẹ́ẹ̀ bá ń ṣàdúrà ẹ máa sọ pé ẹ ti ń pe ọlọ́run ẹ ti ń pe ọlọ́run kò dá yín lóhùn ẹ̀yin ló bá fàdúrà lẹ̀ lẹ̀ bá ní ṣe mọ́ bóyá àsìkò tí wọ́n ti tán àti dá ọ lóhùn sí ìgbà yẹn náà lọ́ọ́ bẹ lọ́mọ olúwa ẹ lù sí nu ọlọ́mọ ṣe wá lẹ́ni tí ó lù sí o àá sì kẹ́kọ̀ọ́ látara ànábì kan Imran alayhi salatu wa salam lọ́n kó bá ní fi kẹ́ẹ̀ ti gẹ̀ kó bá ní fi kún bàbá náà anábì Musa kìí ṣe èèyàn kékeré nù anábì ọlọ́run in fact báwọn anábì ọlọ́run ṣe pọ̀ tó tábà fi lè yọ Muhammad sẹ́kẹ̀ẹ́ kan tábà fi Ibrahim tẹ̀lé Musa lórí Allah ti tẹ̀lé wọn gbogbo anábì tọ́lọ́run rán sáyé kò sí anábì ẹnu anábì ọmọ Israẹli ló pọ̀ jù nù anábì ọlọ́run láyé Musa ni nàmbà wà wọn kò sí anábì tó tó Musa nù gbogbo anábì ọmọ Israẹli ah ọlọ́run kẹ́ kò yí sáà nẹ́bí lọ́lọ́ ń dákọ̀ rẹ̀ nínú kùránì tó dàbí Musa tẹwárí Musa ní ẹ̀kọ́ pọ̀ lára tiẹ̀ náà o inú ẹ̀kọ́ tá a kọ́ lára rẹ̀ náà làdúrà pé tá a a máa ń se kíni o a máa ń farada ni ní ngbà tí fèrè àwọn náà ti wá lára rẹ̀ lé ẹ̀yin náà mọ̀ pé fèrè àwọn náà ìtàn rẹ̀ ọ̀dà kò rí láyé a balẹ̀ ayé jẹ́ débi fi ń pa èèyàn ní fífi ẹ̀mí àwọn èèyàn ṣòfò ni jíjí àwọn èèyàn máyé ni ìdọ́jú aburú jù ni pé ó bá kílẹ̀ lo àwọn èèyàn bí ìgbà tí oṣù pọ́ùn ló dá wọn. nígbà wàhálẹ̀ wa pọ̀ jù bí Musa ṣe ṣépè fún nìyẹn ẹ sì rẹ́pẹ̀ tá ń rí ni àdúrà lò náà ó gbọ̀dọ̀ sọ ẹni abáṣẹ fún wa ní dáa alẹ́ yìí yẹtẹ́lifù and dáa alẹ́ dáa alẹ́ yìí ó yàtọ̀ sí dáa alẹ́ ẹ ó ṣépè fún yàtọ̀ sí pé ó bẹ̀ lọ́n fún un méjèèjì dùwáwù náà náà máa ń lò ó fún àtẹ̀pè àtàdúà àdúà náà gbogbo ẹ̀ ṣùgbọ́n bàbá ti lo àdúà lọ́nà kejì ni ó máa já sí pè bẹ́ẹ̀ ni àbíbẹ̀ kọ́ ọlọ́run fọ́ lójú ọlọ́run rọ́ lẹ́sẹ̀ ọlọ́run rọ́ lápá àdúà náà ni ṣùgbọ́n opposite ló ń bá dé fẹ́ni tá à ń sẹ́ fún ẹ ọlọ́mọ rọ́ lápá ọlọ́mọ fọ́ lójú ọlọ́mọ di létí àdúà nìyẹn náà negative positive nìyẹn ṣùgbọ́n Mùsá ṣépè fún fèrè àwọn náà nígbà wàhálà pọ̀ وني ربنا إنك أتيت فرعون وملأه آه، زينة وأموالا في الحياة الدنيا ربنا ليضلوا عن سبيلك ربنا أطمس على أموالهن واشدد على قلوبهن فلا يؤمنوا حتى يروا العذاب الأليم الله النبي موسى قد ṣépè فرعون Fáráò الله ìwọ lọ rí fìrí àwọn náà lélẹ́rí burúkú báyìí lọ kó ọ̀pọ̀lọpọ̀ owó fún òun àtàwọn èèyàn ẹ̀ lọ dá ní ọ̀pọ̀lọpọ̀ ọlá òun àtàwọn èèyàn ẹ̀ alábàmbára báyìí ìwọ ọlọ́run ọba eré ọlọ́run ọba mi ò resources wọn ibi wọn ti ń rí owó ọlọ́run bá ba tẹ̀jẹ́ bí musa ṣe dé pè fún fìrí àwọn náà ẹ̀rì ọlọ́run mọ́ wọn fi nira bá wọn lò jẹ́ kí ìyàwó jẹ fìrí àwọn náà àtàwọn tí wọ́n ń já tí wọn ò fi ní nígbàgbọ́ sí rí ọlọ́run tí yà rẹ ọlọ́run ò fi lẹ́tọ̀ọ́ sí wọn bí Mùsá ṣe ṣépè fún fèrè àwọn náà ẹ̀rì nígbà tó ọlọ́run wá sọ kí lọ́lọ́run sọ ọlọ́run ní kọ́dí òjì bá ti da'watukuma fastaqima wala tattabi'ani sabila alladhina la ya'lamun ọlọ́run ní rẹ̀ Mùsá bó ti wá jẹ́ pé rẹ àti ọmọ ìyá rẹ ti ṣe Hárúnà tó rọmọ ìyá ni wọ́n brọ́dà síra wọn ni wọ́n jẹ́ síra wọn anabi musa àti harun ẹ ọmọ ìyá ni wọ́n ọlọ́run ni mo ti jẹ́ pé ìwọ àti ọmọ ìyá rẹ̀ haruna tẹ́ ń sẹ́ pé kí ẹ bá yé fìrìhàn àtàwọn èèyàn rẹ̀ jẹ́ fàṣẹkìmọ wàlá tẹtẹbi àwọn àníṣẹbí ìlàlẹsìn àlàyé àlàmùhùn ẹ̀yin méjèèjì náà ẹ déédéé ẹ déédéé musa àti haruna ẹ̀yin méjèèjì náà ẹ dúró déédéé ẹ má tẹ̀lé ìlànà àwọn tí wọ́n jẹ́ aláìdá kan mọ́ ẹ tẹ̀lé lánà tèmi ọlọ́run kórì tí yín ló mọ́ bá burú bíi ti fìrì àwọn náà kéde gbogbo ìgbà náà lẹ́ẹ̀mọ́ sọ pé ọ̀tá mi ọlọ́run dí lójú olúwa fọ́ létí olúwa kan lẹ́sẹ̀ olúwa ṣe kíni kan ìwọ gan sì kírímínà nìwọ náà kíni kan ṣe fún wọn. bẹ́ẹ̀ bá ń ṣe pé fún yàn kan torí pé ó ṣe láìda lè pé yín fi lẹ́tọ̀ọ́ sí i lẹ́yìn náà bá ti da láìda èpè ó lẹ́tọ̀ọ́ sẹ́yìn náà lọ́ni ẹ̀yìn náà dúró déédéé o eré fìrìhàn náà burú lẹ fi ń wọn lépè ní fi ń dáhùn o ẹ má jẹ oríṣi inú burú fẹ́ wọ́n dẹni tó máa ṣépè fẹ́yìn náà o wọn láta tẹ́bi àánì sẹ́bi ìlànà bí iná láyé àlàmọ́ ọlọ́ni ẹ má tẹ̀lé ìlànà àwọn tí wọ́n jẹ́ aláìdá kan mà ẹ má jẹ́ àwọn aláìdá kan wọn máa fàyín tẹ̀tẹ̀ bẹ́ẹ̀ yẹn kó bá ṣe fàyín tẹ̀tẹ̀ ẹ jẹ́ kó jẹ́ àfa àtọ́ dá torí ẹ pé. lérí ọ̀rọ̀ tí ọlọ́run bá sọ nínú Suratu Yunus Quran chapter ten verse eighty eight eighty nine àkíyàn àfa kàmá wọlé kàmá rọra. Ah, alimami ibn kathir ni ọlọ́nkọ́ bá ní yọ́nu sí wọn wọ́n ní adé ìdáwà kanat min musa gadaban lillah walidinihi ala fir'auna wa malayihi الذين تبين له أنهم لا خير فيهم ولا يجيء منهم شيء كما دعا نوح عليه الصلاة والسلام wọ́n ní ìbínú tí Mùsá bí fi ṣépè fún Fáráò náà ìbínú torí ni ìbínú ẹ̀sìn ọlọ́run ni ìyá máa bínú torí tọlọ́run torí ẹ̀sìn ọlọ́run ilé ìbẹnu tó yẹ káwa fọ́ àkáwa náà tó ń gbọ́ yé kásì mọ́ fi sọ́ra wa lẹ́nu bàbá rẹ̀ èèyàn ti ń bínú ọ̀nbí àfu ọlọ́run ọ̀nbí àfu ẹ̀sìn ọlọ́run látara kó ráwọn èèyàn ti ń ṣe ti ọ̀dà bá a ṣe nínú tẹ́ bá wò biography àwọn àfa jọ̀njọ̀n ó pọ̀ nù ṣe wọn rẹpẹtẹ àfa àti wọn bínú yẹn kọ́ làá máa bá wí ẹni tí ń ṣe ń tá àfa àfi ń bínú ni ẹ̀kọ́ bá sọ̀rọ̀ bàbá sí abó ń sọ̀rọ̀ tán alẹ́ wàá bá àbá náà sọ̀rọ̀ pé tọ́ ẹ dákun ẹ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún wọn o ẹ̀hẹ́n ibi tí òjò ọ̀rọ̀ ta nìyẹn ṣùgbọ́n kẹ́ mọ́ wá àtàkì àbá pé kí ni sàfà yìí à àbá àkọọ́lẹ̀ bá wí o ẹni tí ń ṣe ti ọ̀dà ni so Musa bínú ọ̀nbẹ̀ àfọ ọlọ́run lillahi wa lidinihi ló fi ṣépè fún Fir'aun abálò àbábọ̀ Ibn Jurayj ó ní èpè tí Musa sẹ́ni ṣé ọlọ́run gbà lójú ẹsẹ̀ àbí ọgbà wọ́n lọ́wọ́ gbà lójú ẹsẹ̀ o èpè yẹn lo tí ò less than forty years ogójì ọdún tí Musa ti ń ṣépè fún fìrìhàn náà kọ́lọ́n tó gbà fún ah ẹ gbọ́ mi yé ipe Musa ti ń ṣépè fún fìrìhàn náà pé kọ́lọ́n dọ́lá ẹ̀rú látara àbàjẹ́ tó ń ṣe lórí ilẹ̀ ogójì ọdún lọ́lọ́n tó gbàdúrà rẹ̀ kíni ká ti wá sọ tèmi àti ẹ báwa bá ń bẹ lọ́n lọ́sẹ̀ kan sádùá ò bá ti gbà àbáyárí pé àṣemọ́ ò ń ṣera rẹ̀ ni ọlọ́run ò lùsì kankan tọ́láwọn ẹ̀dá tọ́lọ́run bá ń sáàfù pọ̀ àti ṣe ń fún ní nǹkan tí ò bá fún ọ kò sí nǹkan kan tọ́lọ́run fẹ́ lù torí àyèfi àdúrà lẹ̀ lórúkọ pàtí ń bẹ lọ́hùn ọlọ́run ọ̀dá wa lóhùn àmọ̀ ṣe náà ni àmọ̀ ṣe náà ni àní fi àdúrà lẹ̀ bí ti wù kí ọmọ àsìkò tí ń lọ jàmá ọ̀rọ̀ sì pọ̀ nílẹ̀ tó yẹ kí agbọ́yé lábẹ́ kí ni o àdúrà ṣíṣe ìkànnú àwọn ọmọ Israeli ó tó bí ọdún bíi mélòó kan sẹ́yìn láìpẹ́ yìí ó sú ọlọ́run ó sú ọlọ́run sí court ẹ̀rì ó gbé ọ̀rọ̀ ọlọ́run lọ síwájú àwọn adájọ́ ẹgbẹ́ òré ti wà láyé ọjọ́ tó ti pẹ́ yìí inú àtà àjọ ń sayé lásìkò yìí náà ni ìgbà wa dé kóòtù ó ní kí lọ́lọ́run ṣe fún ọ ó ní òun béèrè nǹkan lọ́dọ̀ rẹ̀ kò dẹ̀ fún látijọ́ ìjọ yìí torí ẹ̀ ló ń fi ṣe kíni o ló ń fi pé wá sí kọ́ọ̀tù ẹjọ́ tó ń wá fẹ́ kẹ́yìn adájọ́ dá ni pé láyéláyé rẹ̀ forever kò gbọ́dọ̀ dá sí àfíẹ́sì ọmọ la ilaha illallah akẹ́bẹ̀rí ọ̀la ti bọ̀ sábà <laughs> pé òun ti ń pe ọlọ́run láti jọ ìjọ ìkó ṣe nǹkan fún un kò wá ṣe nǹkan fún un torí ẹ̀ ló ń fi sú ọlọ́run sí kọ́ọ̀tù ṣùgbọ́n tí mo fẹ́ kẹ́yìn adájọ́ ṣe ni pé ẹ sọ fún kó má dá sí ọ̀rọ̀ ọmọ láyéláyé bí wọ́n bá bú ẹ̀rín pé lérí burúkú lélẹ́yìí bá <laughs> ẹ kò sí wàhálà ẹni tó bá lóun bẹ ọlọ́run ọlọ́run ò tètè dá lóun ó wá fẹ́ bínú sọ ọlọ́run ọba rẹ̀ pé kọ́ ọlọ́run má dá sí àfíẹ́sì ó mọ́ kò sí wàhálà ọlọ́run kan ní òní kó má dá sí àfíẹ́sì ó mọ́ òní ó kàn palẹ̀ fọtimọ́tò rẹ̀ ní ó kàn palẹ̀ rẹ̀ mọ́ yóò kúrò lórí ilẹ̀ kó sọ́dọ̀ wọlé lọ bí sanpọ̀nà yóò sì kúrò lábẹ́ sánmọ̀ ọlọ́run kò gbọ́dọ̀ sí lábẹ́ sánmọ̀ ọlọ́run fọlẹ́yẹ tẹ́gẹ̀rọ bánsẹ̀ wà yóò lọ sẹ̀lẹ́tì ọba míì fún rẹ̀ tó ẹyọ kan tó lè ṣe nìyẹn kéye pé wà ní kọ́lọ́mọ́ dasa fi ẹ̀sìn mọ́ kò pọ́síbù kọ́lọ́mọ́ dasa fi ẹ̀sìn rẹ mọ́ kódà kó rí rẹ burú jù bẹ́ẹ̀ lọ torí pé orílẹ̀ ọlọ́run náà lọ́mọ gbé ara pé ń dasa fi ẹ̀sìn ẹ̀ náà ni. ẹ bọ́dà rẹ̀ rẹ bá kú inú ilé ọlọ́run náà ó tún ṣe ọ sí bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ oúnjẹ ọlọ́run náà lọ ń jẹ gbogbo gbàtọ́ ni kó wọ́n dasa fi ẹ̀sìn ẹ̀ mọ́ kò pọ́síbù ọlọ́run lè yọ ọwọ́ tó ìlọ́rọ̀ ẹ̀dá ẹ̀ ẹ́ kódà kẹ́ni bẹ́ẹ̀ jẹ́ ni ìyàjù bẹ́ẹ̀ lọ tó látàrí eléyìí ẹ̀kọ́ kan tó ní fún wa bí abala ń bẹ lọ́m a máa bẹ ọlọ́run ọba pẹ̀lú kíni o pẹ̀lú pé ọlọ́run ọba ó gbàdúrà wa yóò ṣe ti a fẹ́ yóò ṣe fún wa bákan náà a sì ní jákàmùná kúrò nínú kíni o nínú àdúrà ṣíṣe àsìkò ti lọ inṣàlá lákòótán nínú tí a fi parí ẹ̀ òun náà ni pé bàbá là ń bẹ lọ́m a kì í jẹ́ kí àdúrà kó kọdí wa kúrò nínú ń táàmà sí àwọn nǹkan ọ̀ràn yàn ẹ̀rí faridatun ẹ̀rí hadira àwọn ọ̀ràn yàn tó wà presently a kì í jẹ́ kí àdúrà ṣíṣe kó kọdí wa kúrò nínú ẹ̀ ẹ̀rí kaikirọ́ mi dọ́ ìfẹ́ bí àlejò aláǹsàdúrà nísìn àlejò bá ṣe kí ni o àlejò bá kan lẹ̀kùn ẹni tí wọ́n náà ìsìnrí pálejò lẹ́nu èyí bóòlù èèyàn sì ṣe jálejò èèyàn wá látòrí di Ìbàdàn owó ẹ wá ní Èkó bóyá nú ẹ fámìlì yín àbí friends àbí bákan bákan ẹni tí wọ́n náà sá mọ̀ ni ẹ bó ti ń kalẹ̀kùn lọ ti ń gbọ́hùn ẹ̀ kí ló fà wọ́n ní ṣé òun fàṣẹ lọ́wọ́ ní iṣẹ́kíṣẹ́ ló ń fà iṣẹ́kíṣẹ́ ló ń fà gbogbo sẹ́tọ̀ bá ń fa àwọn mùsùlùmí ò ládùúgbò àtàǹṣe táyé sọ̀rọ̀ ń bẹ̀ máwùlẹ̀ jẹ́ atanra wa jẹ́ pé kò sádùúrà kan pé ah tẹ́bá ti wá lè sọ̀rọ̀ o ẹ ti bàdúrà yẹn jẹ́ o irọ́ ló ń jẹ bẹ́ẹ̀ kò sẹ́rù àdúrà bẹ́ẹ̀ ẹ́ láì ṣe irun irun gan nípìnlẹ̀ Islam ọlọ́run aláwo kéèyàn sọ̀rọ̀ ń bẹ̀ irun ọlọ́run aláwo kéèyàn sọ̀rọ̀ ń bẹ̀ ẹ̀rí nípìnlẹ̀ Islam ẹ bá ń kírun lọ́wọ́ lọ yíyan ìyá wa ti ń lọ ta yìí ẹ wá ní pé ẹ dúró yìí nípẹ́ kírun tán ìwà bá gbogbo yín lọ lọ́kọ̀ọ̀kan sẹ́gbẹ́ ẹ mọ́kànjú yàrá tó ń bá rún ẹ lọ nípìnlẹ̀ Islam àyè gbà nọ́ngbò yá tó ní báwọn èèyàn fẹ́ ṣe opportunity yẹn lò ọlọ́ba rẹ̀ ká ní rádàrà dá ká ní rédèrèdè ìṣẹ́jú mélòó ló kù ìṣẹ́jú mélòó lẹ́ fi sinọ́ ìṣẹ́jú mélòó lẹ́ tó fi ń gbọ́ bùkátà ara yìí tí ìgò ti fẹ́ pọ̀ ju tọ́lọ́ lọ because nígbà tí alátabi náà lógún tọ̀ kalẹ̀ ìṣẹ́jú bá láàbì kírun gbogbo wọn náà ládá lò lẹ́yìn kọ̀ọ̀kan eléyìí èsè irun mọ́ tẹ bá tún sọ̀rọ̀ kọ̀rọ̀ níbi irun tí ẹ bá sọ̀rọ̀ tẹ́ẹ̀bì tóun ṣe ìmí ni àtijọ́ yẹn ló ti wọ́n ní mò ń fàṣẹ kàn iṣẹ́kíṣẹ́ wò nù sálejò bá ti bẹ́ wàá ṣe kí ni wàá àtẹ́ni sálejò alibarika tó tó fẹ́ mọ̀ sí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ anabi wa muhammad fi hadith abi hurayrata radiyallahu anhu anabi ni ó ní man kana yu'minu billah wal yawmil akhir falyukrim madha falyukrim dayfa anabi lẹni bá nígbàgbọ́ sọ́lọ́run àtijọ́ ọ̀gbẹ́dà kìyàmọ̀ kó pọ́n àlejò ẹ̀ lé ojú yẹn ni wájibu ọ̀ràn yẹn tẹ̀sìn ni ẹ̀sìn ló gbé wá bẹ́ẹ̀ sọ à nítorí pánsá àdúrà lọ́wọ́ àlejò wà wá bá wa àwọn aláǹfàṣẹ ọ̀ ìgá sàtún mọ̀lùhù àbáàrẹ̀ èèyàn kan nísìn kàláǹfàṣẹ lọ́wọ́ ń sàdúrà lọ́wọ́ àwọn adúró sífà rẹ̀ ń dà wá là ń ṣe subhanallah zakaforla la ilaha illallah àbáǹsà síkiri kan ló bá afọ́jú kan wá fẹ́ jánà mọ́mọ́ tó lẹ́nu ah, àdúrà tí ń ṣe yìí ni tí ó bá nípa àdúrà tí ń ṣe mọ́rì ìfẹ́jú àdúrà yẹn ni ẹ̀yìn àfà ó yẹ kán gò ẹ̀yìn àdúrà wo lọ ń ṣe tó lè sáré lọ la ẹni ẹlẹ́ni kó wọ́n bá kó sẹ́nu mọ́tò àbó má kó sẹ́nu kòtò àti gbogbo ohun tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bàbá ń ṣàdúrà bẹ́rù nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ á fàdúrà yẹn lẹ̀ ara ẹ̀kọ́ nìyẹn ẹ̀rí àbí ń gbà mí àsìkò ọ̀run tó labá ń ṣàdúrà wọ́n wá bọ́ sí ibì kan ní kọ́nà kan ní mọ́sálásí kọ́díkọ́ ọmọ ọmọ ti sọ̀la Allahu akbar Allahu akbar ìmọ̀mù fi wá kí gbogbo òrùn tán ń fa kò sígbà láàyè fún gbogbo orú yẹn irun tí wọ́n gbé dúró yẹn ó ju gbogbo àdúrà tí wọ́n lọ́n ṣe lọ olórí àdúrà yìí náà sotori ẹ a fi irun lẹ a fi àdúrà lẹ fún irun ni àti gbogbo àwọn nǹkan míì tó bá tún kù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lákòótán ọ̀rọ̀ mi ọ̀rọ̀ pọ̀ nípa tó jọ mọ́rọ̀ àdúrà ṣíṣe sùmọ́kọ̀ sáàyè wọn tí a gbọ́ lásàrẹ́ alásìkò yìí náà ọlọ́run kójú wúlò fún wa ọlọ́run kójú ṣe wá láǹfààní o tó ṣe wá lẹ́ni tọ́lọ́run ó máa gba àdúrà rẹ o àdúrà wa kọ́lọ́n kó má kọ́ lé wa lọ́wọ́ ẹ wà lẹ́ni bá jẹ́ mùsùlùmí tó sì ń pa òfin ọlọ́run ọba mọ́ tó jẹ́ olùgbọ́ ọlọ́run ọba gbọ́ olùsí ọlọ́run ọba lásán tí òmùgún pẹ̀lú ọlọ́run bí ọba ṣe àdúrà ọlọ́run ò ní dádúrà rẹ̀ padà àdúrà mùsùlùmí gbọ́dọ̀ gbà náà ni ó gbàjà fọ́nà kan nu bíi mẹ́ta òun náà lọ́lọ́ máa ń gba àdúrà wa sí gẹ́gẹ́ bá ṣe rí lọ́dọ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa sallam anábì ní gbà mí ń tà ń tọrọ ọlọ́run lè fi lé wa lọ́wọ́ ẹ̀rì níta ń tọrọ gangan ọlọ́run lè gbé lé wa lọ́wọ́ ìyẹn dẹ̀ lọ́pọ̀lọpọ̀ wa máa ń fẹ́ fẹ́lí fẹ́lí fẹ́lí fẹ́lí ìyẹn ní kíákíá kíákíá nígbà míì àdúrà tá à ń ṣe ọlọ́run lè má fi lé wa lọ́wọ́ tí ó wàá fi gbé wa nípò ga tó bá di jẹ́ ògbẹ́dà kìíyàmù kò ní fún wa ní níta fẹ́yẹ̀ láyé bọ̀ tí ó wàá fi fún wa ní nǹkan tó jù lọ lálùkìíyàmù ọ̀nà kejì nu ọ̀nà ẹlẹ́kẹ̀ẹ́ta jẹ̀mọ́ ò ní kó ṣe pé ntaala fẹ́ yẹn ọlọ́run ò ní fún wa láyé kìí ṣe pé yóò lò láti fi gbé yẹn ń pò ga lálùkéyàmà ṣùgbọ́n láti fi lé láti fi gbé àgàjà wàhálà kúrò lórí yín láyé ọlọ́run ò fi ré àdánwò tó pé tó bá bẹ́ẹ̀lẹ̀ gan gbàdúrà rẹ̀ gbà gan ipá àdúrà ò ní ká wàhálà mọ́ ọlọ́run àwa gbé wàhálà yẹn kúrò lórí rẹ̀ ìwọ máa banújẹ́ kiri pé mo ń tọrọ láti jọ ọ̀nà mẹ́ta tọ́lọ̀ máa ń gba gbàdúrà ẹ̀dá tó bá jẹ́ mùmínì náà nù gbogbo ọ̀nà kọ́nà èyí tọ́lọ̀ máa ń gba gbàdúrà ẹ̀dá kọ́lọ́n kó mọ̀sálà ìfi jí nǹkan wa kó fi gbàdúrà kó fi ṣe wá lẹ́sọ̀ọ́ àwọn èyí tá ń tọrọ kọ́lọ́n jẹ́ tó wa lọ́wọ́ kó ṣe wá láǹfààní láyé àti lákèéyàmà ìta àtúgbọ́ lọ́sàn-án yìí náà ọlọ́njẹ́ kí gbogbo wa palẹ̀ àti kí àwọn ọmọ ìyá wa tí wọ́n ṣagbátẹrù ìjòkó yìí kọ́lọ́n kó bá ní san wọ́n lẹ́san rẹ̀ kó má pín wọn nípa kó bá ní sàlékún gbàgbọ́ wọn àti àgbọ́yé wọn wa sallallahu ala habibina wa khalilina muhammadin wa alihi wa sahbihi ajma'in